老爹爹。 all the people visiting the something you are not buying if if you don't get you, you nobody have even eh, you visiting the the what do they call it now my website buy now at least order something eh ká tiẹ̀ ṣẹ́wọ́ láti jọ yìí <laughs> ẹ̀yin ọ̀tá ni tẹ́ bá ti rí mi ẹ fẹ́ ẹ máa lọ máa google ẹ máa lọ máa study orí àkáǹtì yẹn what what happen <laughs> ẹ tí ìjáwọ́ náà <laughs> ọ̀tá tó wájú ọ̀tá lẹ̀ ń wo my what did they call it um, my website Do you you going to <laughs> you go ẹ máa tẹ o ẹ máa ẹ pèsè ẹ kẹ jáwọ́ by now bìkà àbùkù máa kọ̀tá mi gan àwọn ọ̀tá mi ẹ má dì mí lọ́wọ́ mi díyàn lọ́wọ́ what we n tà ń ṣe kí ayé gbogbo wa lè dà ní kí n ṣe kẹ́kọ̀ọ́ àwọn kan máa bìlí kan máa kóyàn sí gbèkùn ẹ ṣé o torí mo mo ṣe fẹ́ wọlé tí mo kàn rí pé aláàtì wa but you know heavenly lord once again we want to speak i thank you for everything i worship you lord because you are god nobody like you from me so we're not to start that be the exalted be glorified forever in jesus name i cover my daughter myself blood of jesus no weapon fashioned against us shall prosper once again we want to speak right now father come and speak through my mouth direct my tongue in the name of jesus we are calling nigeria igp Father, a quick response. Father, let quick response. Let that be quick response. Oh Lord, in the name of Jesus. And concerning the person we are going to call, we are calling because of now. Daddy, please save him also. Save me, save my children. Save all of us in Jesus' name. All these wicked souls, oh Lord, that they take the country and the law of Nigeria for granted. Put all of them to shame, put them down. As they are planning and working seriously to put Nigeria down, oh Lord God Almighty, all the enemy, put them down. I strength, oh Lord, strength the police of Nigeria at this moment, strength the government, strength everybody in that nation, all the good people in that nation in the name of Jesus Christ. Thank you, for that because we answer prayer. The evil chain, oh Lord, break it to pieces. Anybody, any man or woman that wanted to be fighting us, because we are saying the truth that we want the country to be liberated and be set free from evil and wicked soul and terrorism and these evil ones. Father, those who want to be fighting us, Father, fight them yourself in Jesus. They fight for me, fight for my children. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform. Quickly, we are calling IGP right now. With I saw the video I wanted to post it, but I don't know why. You know, I wanted to post a video in the morning also. It was rejecting them. So I want to post a lot of video, but it's rejecting on video. Or else, but post a medical direction and I will the writer will be speaking for it. But now I saw this and uh, the person at like that man need a uh, quick uh, assistance. Okay, about the eh, Nigeria IGP ẹjọ́ eh, sá ẹ má bínú pa ń pè yín àìbọ̀tì eh, wọ́n ní yeye ọmọ ló máa ń gbọmọ ẹ̀yin náà ni bàbá lára àwọn lára security wa we are calling you thank you so much for your good job we know that in fact ọlọ́pàá nàìjíríà àwọn tó bá ń ṣiṣẹ́ tó tọ́ they have to work because we have a lot of Nigeria have developed a lot of we have a lot of um, people who have taken the country for granted so who call who they call criminals so please sir. Uh, attention is needed quickly because of this issue so i saw this video it's going viral now i think the the video was released today so it's been going around for the past three four hours now so uh, concerning case of uh, eh, K1 and his uh, drummer um, Mr. Kunle Egbe Anyolowo Mr. Kunle Anyolowo so the man is crying out right now. He was crying in that video. I saw him crying. An elderly person like that crying that they should save him because already they be they start attacking him. They attack him now twice. They attack him twice now. They collected his phone. They spoiled his phone. You know, he could not go out now. He was crying seriously that they should save him. They should not allow these people to to kill him. You understand me? And I told you what this thing every time that K1 has problem with some people Then they go, a lot of people, they go after those people. They blocking people's mouths. You understand me? And um, because he's trying to speak the truth. And it's not even about the money this time around. Because the master had a lot of things in him to speak out. If, and even talking about the ritualists, I mean, the ritual aspect of it. But now, The man is crying out. He wants assistance. He wants Nigeria. He need protection. And that's why we are calling Nigeria police right now, IGP. Yeah, I think he live in Oyo State or Osun State, I don't know. But I think in Ibadan. But we are not calling Ibadan. We are calling the federal. So the federal can give signal to the people in Oyo State or Osun State. You understand me? And I will play it now. Maybe a theory. I've heard Bob. Many people might read media. But this is uncalled for. This is a, I mean, this is not good at all. It's part of slapping the country. Again, taking the country for granted. Taking, like, pé kọ́ máa bìlí pé kò sí nǹkan kan tẹ́nibọ̀dì lè ṣe fún wọn country to belong to everybody and to bá jẹ́ pé màní ní owó ń ṣe to tó jẹ́ pé ó ní bíi passport àbó ní visa á kò kúrò Nàìjíríà ni how many people want to be living and tó bá ti wá débẹ̀ ma they you know the people be having bad bad thing i mean bad thing to say about Nigeria and some certain people are the one causing it ó mo fẹ́ gbé wá kẹrí wa wàrí o this man need assistance o he need protection o wọ́n dẹ̀ sọ pé kọ́ má jẹ́ káwọn kú o wọ́n ṣe pa Mohbad o káwọn èèyàn máa pa àwọn èèyàn ní system simply because you talk simply because gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀ mọ́ ó ti yé káwọn èèyàn dẹ̀ máa tẹ́tí èèyàn wọ́n sọ pé strange strange number nígbà yẹn náà bí strange strange number ṣe ń pè tó ṣe pé bàbá ọmọ mi nìyẹn oh god tolúwa ni mi o i don't want to disturb you do you remember the time even before that time we were still in nigeria tolúwa ni mi wọ́n ní yes mommy yes, mm-hmm. do you remember the time that day i mean sometimes ago that i mean when we were in nigeria that we are thinking we don't know why why your father was not calling that we, I was very worried and you also crying that time. Do you remember? Yes. You remember? What now happened? Um, Speak loud now. We are just saying we want trouble. All these trouble, people are giving trouble. To this trouble to stop, ni. You don't need to attach an emotion. I know it's painful, but you know, don't worry. The Lord will fight for you. Speak loud, darling. They said Who's, who are the people? We don't know them. We don't know the people who said they should, they should, you should stop calling. In Koto ṣẹlẹ̀ nígbà yẹn náà, ẹ mọ̀ pé mo sọ. Eléyìí ó ti pẹ́ ń sí after I think we were seven to eight months later before we now travel. So, you know, when we relocated to, when we came to Nigeria, all these problems, CK1, you know, and his squad, all of his gang, you know, now we have to be in Nigeria and ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ tí ọ̀ma ṣáà tiẹ̀ separate tọmọdé wà lọ́dọ̀ obìnrin yẹn bàbá ẹ̀ máa pẹ́ ọmọ ẹ̀ ó máa bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ and we just notice that he stop calling you understand me because wọ́n tún purọ́ mọ́ mi ò torí ẹ̀ tí n bá ń sọ̀rọ̀ mí gbà mí tí n bá rí pé àwọn èèyàn ni mo change because I know all these people tó ń ṣe àwọn criminals yìí you know wọ́n máa turn àwọn complainer to accuse ni nígbà yẹn wọ́n wá sọ fún mi mo wá ní okay kí ló ṣẹlẹ̀ tó bá pè ó ní tóun bá ti pè níjọ yẹn ẹ gba tí àwa we are worry. you know we are not together again but I know there's something one day the Lord will settle issue you know I was worry also my daughter was worried and now mo wá lọ sí Ẹ̀pẹ́ láti lọ bèrè ní ọwọ́ bàbá ń gbà yẹn bí bàbá yẹn ṣe rí ó kàn lé ṣáṣáṣáṣá because tó bá ti wà lórí ọ̀rọ̀ everybody wọ́n máa sọ everybody di ọ̀tá ẹ̀ if àwọn tó ṣe dáadáa fún máa sọ wọ́n di ọ̀tá ẹ̀ mo wá ní òkè nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ má bínú ọmọ kan fẹ́ ló ilé as a point of just to tell you that what this man is saying, I have the same experience. You know, the father of my baby is no longer here now to explain. You understand me? Before I came on social media. So, come on, my grandma àwọn politician àwọn kọ̀ọ̀kan ṣó ti yẹn. Hey, so, mo I lọ sẹ́pẹ̀ when yẹn. But bí màá yẹn ṣe rí mi torí pé ó ti ní bad mind. Could a mọ́ wọn mọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn mọ́ gbogbo game táwọn èèyàn ti set a mi sí. Ṣó ti yẹn It chase me out. I just want to know pé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ o ṣe bá wa gbúrò gbogbo nọ́mbà ó block wa we couldn't reach him for anything gbogbo number tó wà lọ́wọ́ wa nọ́mbà àrímọ́ ọmọ ẹ̀ náà ò lè pé ọjọ́ yẹn bá ṣe débẹ̀ báyìí bí bàbá yẹn kàn ṣe pé ọmọ ẹ̀ nìyẹn bá ṣe dé ìgbà tí mo wá lọ sí ẹ̀pẹ́ tí mo wá gbé ọmọ mi dání tó ọjọ́ tí mo kọ́kọ́ lọ yẹn ọmọ mi wà ní sùnmù ní kí n sáré lọ so ìgbà tí ma bàbá yẹn lóun fẹ́ rí mi mo wá tún wá fi ọmọ mo wá gbọ́ ọmọ mi dání lọ bẹ̀ ìjọ kan bàtà tún gbúrò ìgbà tí mo wá débẹ̀ kókó tí ẹ bá mi sọ bó ṣe rọ́mọ mi wọ́n cool down wọ́n temper justice yọ yẹ wọn ní kọ́ yẹn wọlé bó ṣe sáré pé bàbá ẹ̀ yẹn bàbá yẹn gan apá wọn yẹn ó sáré pé bàbá wọn yẹn ó wá dẹ̀ pé bọ́mọ mi ṣe gbóhùn ẹ̀ báyìí ló ní ah you so you are alive you could not call me again what did I do ó wá ní don't worry nígbà tó wá yá wá sọ ó wá ní pé some people each time I call they call wọ́n bá pe ọmọ mi àbí tó bá pè ṣàmọ́ gbà mí wọ́n lè jẹ́ pé bóyá nọ́mbà ọmọ mi o ó wà lọ́wọ́ mi àbí pé owó èmi ló fẹ́ pè tó fẹ́ bá ọmọ sọ̀rọ̀ wọ́n ní tó bá ti drop báyìí strange dog bá máa pè ní tó máa bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ sí létí tó máa bẹ̀rẹ̀ sí ṣépè fún tó máa bẹ̀rẹ̀ sí ṣoríṣiríṣi fún different different number nígbà yẹn gẹ̀dẹ̀ kó tó di pé èmi gan tún ká tó separate lóru báyìí tó bá ti di one o'clock àti twelve wọ́n máa be sí pè mí ni strange number strange number gba tí mo mọ̀ pé mi ò jẹ́ gbì gba mi máa gbé fóònù yẹn sílẹ̀ báyìí tí bá ti gbé máa gbé sílẹ̀ báyìí máa dẹ̀ máa sùn tèmi máa gbé sẹ́gbẹ̀ẹ́ tó bá ti sú ẹni yẹn á cut ṣó ti eyín So this is what they do. Now this man is crying. I will play this boy, the, the person to you. He's crying out that Nigeria should save him. And this is a taboo for certain people to be taking people for granted. Normally, it's owing what this man is saying. Right alone, fight fun. Àwa náà, right mi ni, they collected my money, my property o. Oh. And they'll be fighting you. They'll be telling you that they will kill you over it. You understand? We know that it's a criminal everywhere in the world, but The way Nigeria, some of these criminals of Nigeria now, the way they are taking things, they are taking the government for granted. The police, they are telling the whole world that we don't have police in Nigeria, and we have, and we believe the police are doing a great job. You understand? Hmm. Ẹ play ẹ̀ fún yín, kẹ́ ẹ jọ o, kẹ́ ẹ tó bá wa save ẹ o, kẹ́ ẹ tó bá wa save ẹ o, nítorí pọ́kọ̀sọ̀ tí kìíní yẹn go viral níjọ́ yẹn sìn, wọ́n ti attack máa yẹn lẹ́ẹ̀mejì wọ́n ti attack ilé ẹ̀ wọ́n ti attack gbogbo nǹkan wọ́n ti attack ẹ̀ káàkiri ó ti di pé kò lè rìn o kò lè free o ẹjọ́ sá o ni mo ṣe pè láti Abuja mo ṣe pè IGP o pé kí IGP o bóyá tí IGP torí pé tí IGP àti látòkè wà tán bá bá pe àwọn tìsàlẹ̀ wọ́n lè jẹ́ kí security wa o because èmi náà ń sọ̀rọ̀ pé wọ́n sọ fún wọn nígbà yẹn mo lọ sí police station wọn ò jẹ́ kọ́lọ́pàá attend sí mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn ò jẹ́ kí ọlọ́pàá attend mi ọlọ́pàá kan tí àánú mi ṣe tó attend mi the three days like this wọ́n transfer mi ò mọ mi ò mọ bó ṣe ń ṣe wọ́n transfer man yẹn that man is from Ikorodu they transfer that man they tell everybody they isolate me they isolate everybody and this is what they are doing to this person again when you talk when you complain they start going after you this K1 Iyasu in this K1 something must be done with immediate effect because tó bá yí pé torí pé àwọn náà ṣì wà nígboro tí wọ́n ṣe ń sọ̀rọ̀ tó bá pé wọ́n ti interrogate ẹ̀ tó ti wà nínú seriousness then all these boys and all these killers tó máa ń pààyàn fún they will bóyá wọ́n máa shut up bóyá wọ́n máa get back to their senses ẹ jẹ́ jẹ́ ká play ní mo fẹ́ rí mo fẹ́ play kẹrin kẹgbọ́ experience mi mo fi experience ni nǹkan tó ṣẹlẹ̀ sí mi rí tí màá yín sọ ni mo fi sọ̀rọ̀ o because that time when I was talking everybody was saying pé ó ń bàjẹ́ lórúkọ ẹ̀ ní ó ń borúkọ ẹ̀ jẹ́ ní nobody spoil this man this man is a terrible man This man is a terrible man. He used people to count his cost. He's doing nonsense on the system of Nigeria. But I say, the way he's doing to Nigeria, he's doing the same thing to the whole world. Because he has some people like him. He has, he, he has mounted a lot of criminals also that is controlling in abroad. He has a lot of people that are criminals also working for him in abroad that they are Nigerians. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé òun mi lọ sókè pé mo pariwo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín i will change the camera from the back mo gbé níbì kan ni ọmọ nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà ẹ ṣe ẹkọ àdúró tì mí gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin ìka tí ò wò mo yín o ẹkọ àgbálẹ̀ mi gbogbo nǹkan tó ń ní ìgboro pápá jùlọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí èmi àìdè ni mo tó yẹ̀ wá láti láti ni wọ́n ti ni wọ́n ti àtàkì mi káàkiri kí gbogbo ọmọ nàìjíríà kó gbà mí kalẹ̀ mi ò lè mi ò lè sùn mi ò lè wọ́ mọ́ àwọn ọ̀nà nọ́mbà òun ni mo ni mo rí tí wọ́n tí wọ́n fi ń pè mí wọ́n ti àtàkì mi lẹ́ẹ̀mejì wọ́n ti bà fóònù mi jẹ́ mo wá ń fàsìkò yí bẹ gbogbo ọmọ nàìjíríà kẹ ẹ gbà mí lọ́wọ́ wà sọ ìdè o ẹ̀mí mi ò sẹ́fù o ìkọ́kọ̀ gbọ́dọ̀ sọmọ mi ìkọ́kọ̀ gbọ́dọ̀ ṣèyàwó mi o. kẹta ẹ gbogbo ìlú ọ̀rọ̀ tí mo yẹ sọ tó bá jẹ́ pé mo bá parọ́ mọ́ inú oṣù táwọn yìí ọlẹ́ àná ni mo fi ṣe ẹ̀rí pé tí mo bá parọ́ náà bá o tó ṣe èmi pẹ̀lú ẹ̀kọ́ kó ni gbogbo nǹkan tí sọ gbogbo ohun tí ń sọ o mi ò parọ́ mọ ohun tó náà ṣe kí ni ó lẹ́lẹ́dàá ẹ̀ níwọ̀n jẹ́ sinmi kọ́ọ̀lù oríṣiríṣi ni mò ń wọ́n ti àtàkì mi lẹ́ẹ̀mejì o ẹ má jọ kọ́lọ̀ gbogbo ọmọ nàìjíríà mo fi títóbi ọlọ́run bá bẹ̀ yìí ẹ má jọ ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Mohbad o ẹ bí mo bá dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ẹ mi ò sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ tán wọ́n ní kí n fò kí n nìṣó ẹ gbà kalẹ̀ gbogbo ọ̀rọ̀ tó dẹ́ tí mo sọ tó ní kò rí bẹ́ẹ̀ tí ẹ̀rí kan tẹ̀lọ tẹ̀lọ ẹmọ ẹmọ ọdún ẹ̀rí tí wàásù àìlè yìí jẹ́ ẹmọ ọdún ẹ̀dá tó jẹ́ ṣùgbọ́n nàìjíríà ẹ máa yí òdodo ọ̀rọ̀ ẹ̀ ní sọ ó kù ní ó kan lọ́rọ̀ bá gbogbo ẹ̀ tẹ̀ tẹ̀lé lẹ́yìn gbogbo nǹkan tó fojú mi rí láti yí ọdún tí mo ti kẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ lójú ní ọmọ àrọ́mọdọ́mọ yìí máa rí. bẹ́ẹ̀ni àmì ẹni tó bá ti sọpọọtì ẹ. tí mo bá pa ọlọmọ lókù. bẹ́ẹ̀ni mo ti máa rí mi àròrò mọ. ẹ tọ́ ní pé mi ò léèyàn olórí burúkú nìyẹn náà. sọ ọjọ́ àwọn àsìló ṣe fún mi láì gbé náà ìfà láì báyàwó wàtò àìlẹ́sù láì di lọ́wọ́ pé bàbá dẹ̀ lọ́sọ̀dẹ̀ mo tọ́ bá wù ló ń kọ́ lé wa lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ló ń fún wa lọ́wọ́ oṣù ó ṣe bó ń ṣe àwọ inú oṣù Ramadan làwà yìí ẹ̀bá ẹ̀bá bẹ̀rù ọlọ́wọ́ bá kí ìdájọ́ ọlọ́wọ́ bá kó má kó má sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ẹ̀bá bẹ̀rù ọlọ́wọ́ bá ẹ torí mísìkì tẹ̀ torí pé mílíkì rẹ ti ṣe kí ni ó ti rúgbò yín lójú oògùn ẹ ti mú yín ẹlẹ́dọ̀dọ̀ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ sọ tí mo bá parọ́ mọ kẹ́lẹ́ bẹ́ẹ̀ kó fìyà jẹ mí. bàbá rò àyàgbẹ́mú tó da ẹ̀mí pẹ̀lú ẹ̀pọ̀ rẹ̀ o igi ajé amúnijẹ́ ti tẹ́lẹ̀ kò lérí amúnijẹ́ wọn ẹni tó dáhùn òun rèé òun ló pa ẹ̀mí pẹ̀lú ẹ̀pọ̀ tí mo bá ṣèdájọ́ láàrin èmi pẹ̀lú ẹ̀ eléyìí tó ń ṣe yẹn ò sọ̀rọ̀ damage control ló ń dó ló ń wá káàkiri òun wá fi mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ó wá wá fẹ́ lọ pàṣẹ lẹ́bẹ̀ẹ́ ó lè jẹ́ tó o bá mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo parọ́ mọ ẹni èyí tó ń ṣe yẹn kò ní mímì bọ́ síta jẹ́ kó ń pè mí pẹ̀lú ẹ̀ papọ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn ẹ̀ tí ì bá sọ lójú ẹ̀ kó ẹgbẹ́ ọmọdé tó tóbi lẹ́yìn yóò sí kí ló dé tẹ̀ ń gbé pẹ̀lú mi káàkiri gbogbo ọmọ nàìjíríà ẹ̀gbà mi ẹ̀gbà mi mẹ́jẹ̀ kú ọ tí nǹkan kan bá ṣe mí wàṣà ìjẹ̀nìkẹ́ lọ mú ọ tí nǹkan kan bá ṣọmọ mi wàṣà ìjẹ̀nìkẹ́ lọ mú gbogbo ìtẹ̀lẹ̀ ń dá mi lẹ́jọ́ ìtẹ̀lẹ̀ ń wò ká nínú ilé ibẹ̀ ni mo wà ó ẹ̀yin tí a sọ̀rọ̀ pé mo lọ ẹ̀ kí ló dé tí mo tún padà wá mo lọ thirty two years ibi tí wọ́n kọ orúkọ oníkálukú sí iṣẹ́ tí wọ́n gbélé lórí bí wọn ò bá gbọ́ ọwọ́ kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ọdún ológun tó ń padà bọ̀ ní. tí mo bá parọ́ mọ ọkù mi ó kọ́ lọ́wọ́ bá gbogbo ẹ̀yin adájọ́ ayé kẹ́ẹ̀tọ́ ní pé mi ò lówó mi ò dé èèyàn ẹ wá fẹ́ sálẹ̀tì mi ẹni gbẹnu dákẹ́ èmi ò ní dákẹ́ tí mo bá kú wàásù àyẹ̀ ló pa mí o bí nǹkan kan bá ṣọmọ mi wàásù àyẹ̀ ló pa mí o gbogbo àbáyé ẹgbà mi kalẹ̀ ẹgbà mi rà mí o ẹ má jẹ kú o lọ́sọ̀tà ní ọmọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ń ní ẹgbẹ̀rún ọdún èèyàn tó jẹ́ ṣùgbọ́n ẹ ẹ ní òdòdó ọ̀rọ̀ ńlẹ̀ ẹ ní sọ gbogbo ẹ̀jẹ̀ ní òdòdó ọ̀rọ̀ ńlẹ̀ tẹ̀ sọ ọkùn yóò kọ́ náà bá àìdájọ́ ọlọ́run ló máa lọ̀dọ̀ lé lórí àti àwọn ọmọ yìí àtàbí tó bá gbé ọ̀rọ̀ tí mo sọ tó bá gbé mo parọ́ ọmọ lọ́kùn ọkùn yóò kọ́ náà bá kí ni mo ṣe jẹ́jẹ́ mi ni mò ń lọ ẹ̀ tún wọnú lé mi wá ẹ̀ wá ní bọ́ọ̀lù lé mi ilẹ̀ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi mọ́tò ní mọ́tò tí wọ́n ti tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n wá tún ṣe lọ́dọ̀ àwọn mẹkáníìkì ẹ lọ ya fọ́tò ní mọ́tò ní mọ́tò ẹ̀lẹ́ mọ́lẹ́ mi ẹni mọ́tò tó rà fún mi lẹ́yìn ilé tó pa fún mi lẹ́yìn èmi ò kọ́ lẹ́kọ́ lẹ́yìn wàásù àyìndé o. nǹkan tí màní tí ó fi ń rí attack tó serious bẹ́yẹn ni pé ó rí pé àwọn èèyàn Wàsíù Àyìndé rí pé àwọn èèyàn fẹ́ dá owó fún máa ẹ̀ are you getting me Wàsíù Àyìndé rí pé àwọn èèyàn fẹ́ dáwó wọn fẹ́ help máa ẹ̀ so he want to try his best and he know that the um, interview yẹn àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó ti rí pé tí àwọn èèyàn bíi mẹ́wàá bíi márùn-ún bá ti jáde lórí social media bá ti dá sọ̀rọ̀ kan then ọ̀rọ̀ yẹn kò ní síbi tó máa wẹ̀ sí you can see because nígbà tí tèmi jáde tí àwọn èèyàn ti fẹ́ bẹ̀rù ti báyìí quickly ló bribe wọn down he paid owó yẹn instead of kó settle ẹ because ó ti forúkọ ẹ ṣiṣẹ́ ajé kan tí ajé yẹn gbúdọ̀ máa ṣiṣẹ́ fóun Oh, you understand me? So instead of him giving you that money or to settle issue, he will be using the money to fight the person. You understand me? And to conquer the person. So, ẹjọ́ o Nigeria police. Ìsìmá nìyí sọ. Kò purọ́ o. Ṣé ti yé yín? Kò purọ́ o sọ pé àwọn èèyàn mọ̀ wá àwọn èèyàn mọ̀ wọn purọ́ mú wá sí o. Bọ̀dí ìsìn o. Wọ́n sọ̀rọ̀ máa yẹn sọ̀rọ̀ ó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Wàsíù nísìn wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí lọ tẹ́sì yẹn nìyẹn ó ní mo ṣe fún yín ní ẹ̀sáǹpù tèmi o láti ìgbà tí mo ti promote olórin ní Dubai tí wọ́n sọ pé ọmọ yẹn ipe ó ṣẹ́ ṣé ti yẹn yín tó ní ọmọ yẹn ṣẹ́ tẹ́mi wá tú sílẹ̀ ó dojú ìjà in fact a lot of problem tó ṣẹlẹ̀ nísìn fún àwọn míì tó wá sọ́dọ̀ mi tó yẹ pé kò yẹ kó síjà ó dojú wọn kọ mí báyìí ni láti turn everybody against me kán ba lè máa rí mi ní èèyàn burúkú torí pé n tó ṣe kò fẹ́ kọ́rọ̀ òun wà níta tó ṣe tó wà níta yẹn náà ó ń fẹ́ máa claim ni pé irọ́ ni wọ́n pa ó fẹ́ sọ fún the whole world pé everybody is lying ẹjọ́ ṣé gbogbo ayé lè máa jáde kán máa sọ the same thing àwọn tí ò sọ̀rọ̀ yẹn wọ́n bí wọn dáadáa ni torí ikú kán má bàa pa wọn ni wọ́n ṣe ni wọ́n ṣe ni wọ́n ṣe sọ̀rọ̀ èyí tó bá dẹ̀ ti jáde báyìí ẹ má gbàgbé o courage ni o mo fẹ́ kẹ́ ẹ bá mi help wọn ni o ẹ bá mi protect ẹni yẹn ni o ẹ bá mi call ẹ ní fún nǹkan tí attack kan ti lọ fún mani Wasiu should be query for it Wasiu should be interview what is it ṣé Wasiu ló dá Nàìjíríà lẹ́ni Nàìjíríà Nàìjíríà Wasiu is not bigger than the whole Nigeria Wasiu is not bigger than the whole Nigeria Wasiu is slapping everybody. If anybody grants interview and he explain whatever that transpired between him and somebody, what kí ló máa mú pé kó máa fẹ́ sọ pé lo fẹ́ lọ pa? Wọ́n ti lọ wọ́n ti lọ bá nísìn. Wọ́n ti lọ ṣe wọ́n dẹ̀ ṣe ṣe yẹn tí wọ́n ti lọ àtàkẹ́ yẹn. Ẹ lè mọ̀ bóyá wọ́n ti máa gun ní nǹkan Because àwọn people yìí there many way of killing people ní àwọn eléyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín bóyá wọ́n ṣe wọ́n tẹ̀yẹ ti dé premises ẹ̀yẹn tó ti rọ fáńdù ẹ̀ bìkọ́ kó tó di pé wọ́n máa gba fóònù kan tó fọ mọ́lẹ̀ dé wọ́n ti rọ fáńdù máa yẹn you can see him that is crying you can see him the way he is shaking kò sẹ́ni tí Wàsíù torí ẹ̀ náà bá sọ pé wọ́n ní ẹ kí ló lọ kí ó tún padà wá fún wọ́n ní gbogbo ibi tó di àwọn èèyàn mọ́ tòótọ́ ni kì í ṣe rọ́ Wàsíù is a diabolic Wàsíù is evil Wàsíù is a killer kì í ṣe rọ́. Wàsíù abatẹnijẹ́ ni tí n bá sọ fún yín pé ìkànnì èèyàn ìkànnì mi ò ṣe Wàsíù náà ó gba ilẹ̀ mi ó bó ṣe ń àwọn èèyàn nìyẹn tó gbọ́ owó mi kì í ṣe ilẹ̀ nìkan ló gbà ó mo kàn máa ń sọ̀rọ̀ ilẹ̀ yẹn ni kéèyàn ń wò mí kí ní plot of kókè sọ pé mo ní plot four plot ni mo ní níjẹ̀bọ́dẹ mo dẹ̀ wá sọ pé wọ́n ti bà méjì bẹ́ẹ̀ ó kù méjì o kó dẹ̀ ní kí lọ introduce sí ẹnìkan kó o má lè gba bẹ́ẹ̀ kó o dẹ̀ gba méjèèjì iye tí mo rà ó máa ta kò ń ṣe kì í ṣe banana island ló wà ṣùgbọ́n kó o ní kí lọ introduce ẹ̀ kí lọ fún ọmọṣẹ́ kó o dẹ̀ gba mẹ́kó dẹ̀ gba o gbẹ́yọ kórè o dẹ̀ gba méjèèjì lẹ́yìn ìgbà náà gbogbo kọ̀ǹtẹ́nà tí mo ẹrù tí mo kó wá sílé nàìjíríà máa wasted owó mi gbogbo lẹ́yìn ìgbà náà tí bá ti kó nǹkan dé nàìjíríà tí n bá fẹ́ jẹ èrè sí hundred thousand wọ́n á mẹ́sọ̀ pé wọ́n gba eight hundred lọ́wọ́ mi eight hundred ni mo rí pé wọ́n máa ń fi sówó ọjà mú bàbá òǹdó máa kan ó ti máa ń rajà lọ́wọ́ mi tipẹ́tipẹ́ máa yẹn ti kún sí ìjẹ́bọ́dẹ náà ti kidnap ẹ̀ wọ́n kó sínú oh my god Wasiu and they should be query for all this the allocation is too much èyí tó ṣe face to face èèyàn máa kó ọmọ kiri á máa ṣe oríṣiríṣi á dẹ̀ máa purọ́ mọ́ àwọn èèyàn nítorí títí ẹ̀ wọ́n ti parọ́ mọ́ a lot of indignity and a lot of important people in Nigeria tó jẹ́ pé a máa bìlí pé oh, ẹni ẹlẹ́ni ló máa rẹ̀rù sán ní iṣẹ́ ìṣẹ́ tó bá ti ṣẹ̀ orí àwọn ẹlòmíràn máa ti gbé what is it ó ń lo nàìjíríà ni ó ń wọ́ nàìjíríà lẹ̀ kì í ṣe state kan ló wọ́lẹ̀ kò ń ṣe yorùbá ló wọ́lẹ̀ ó ń wọ́dì ó nàìjíríà lẹ̀ ó sọ pé kò sí òfin ní nàìjíríà ó sọ pé àní ìjọba ó là ní ọlọ́pàá ó ní kò sí nǹkan kan tẹ́nu kọ̀ọ̀kan lè fi òun ṣe tó ń bá pa èèyàn àpagbé ni wàá máa rí tó máa máa bọ́ọ̀sì lórí lórí lórí mídíà lórí tó bá ń pè á ní kò sí nǹkan kan tó máa ṣe kò sí nǹkan kan tó máa ṣe fóun kò sí nǹkan kan tó máa ṣe fóun kò sí nǹkan tó máa ṣe fóun this is not good enough ẹni sọ̀rọ̀ àkàìmọye ìgbà tóun ti jáde ọjọ́ tó jáde tó wá sọ̀rọ̀ against government tó fẹ́ engineer tó tún fẹ́ cause problem ó ti try many things láti tún jẹ́ kó lè waste àwọn èèyàn sọnù kó lè lọ attack káàkiri ọlọ́run bá wọn kún kà ọlọ́run ò jẹ́ kíyẹn ṣeé ṣe nígbà tó yá fúnra rẹ̀ ló jáde ọ̀gá mi àwọn èèyàn ń pariwo àwọn èèyàn ń ké àwọn èèyàn ń ṣe kíní kan ó dẹ̀ lówó ẹni tó sọ pé nàìjíríà ń pariwo yìí ó kọ́ òtẹ́ ó kọ́ resort kan síjẹ̀bọ̀dì ó sọ pé kó máa fi fifty fifty million kọ́ máa fi gba ra kìíní ẹ̀ eh, kìí ṣe pé kọ́ máa fi rẹ́gísà every year ní wọ́n máa san fifty fifty million àwọn wo ló ń ṣe iṣẹ́ kí ni wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ tó máa fi fifty fifty million rẹ́gísà the same person ni gbogbo owó tó ń gbà kó ṣe pé ó ń san owó kan padà fúnjọba bó ṣe ń ṣe yánmayánmá tó ń influence àwọn èèyàn tó ń kó àwọn ọmọ kéékèèké ní nǹkan burúkú tó ń ba yé jẹ́ tó ń bọ̀rùn jẹ́ nobody could carry him and he be telling the whole world telling Nigeria that nothing will happen Nothing will happen. Nothing will happen. Nothing will happen. Ah, ah. This is not good enough. Ẹni tí pariwo jáde o. In tó pa ìmọ̀ Mohbad tó kú yẹn. Mi ìfẹ́ sọ kò ń ṣe kọ́ máa sọ pé Auto Bola kò sí ìyá láyẹn tó lè sọ pé mò ń blackmail ẹ̀ mọ́. Àbí ẹ tún lè sọ pé mò ń blackmail ẹ̀. Ẹ bèè lọ́wọ́ ọkùnrin yẹn. Kò sẹ́nibọ̀dì ọkùnrin yẹn ní ọ̀rọ̀ nínú. Ọ̀rọ̀ tó dẹ̀ lórí nínú yẹn náà ṣe àtàkẹ́ ń sí pé tó o bá tún sọ̀rọ̀ because ilé ẹni tó ló máa ń ṣe òòṣà fún tí mo ní ibẹ̀ yẹn máa ní àjálẹ̀ yẹn òun náà ṣe lọ àtàkì máa yẹn o ṣó ti yẹn ilé òòṣà níbi tó sọ pé máa ti ṣe kíní kan pé gbé òun lọ kó òun lọ búra ńbẹ ibẹ̀ yẹn máa ní àjálẹ̀ ní Ogun State jẹ ni wọ́n Ogun State commissioner Ogun State commissioner Ogun State police commissioner ẹ mo ti gbẹ̀yìn náà ẹ bá wa lọ ẹ bá wa ẹ bá wa investigate o nobody should above the Lord ṣebí wọ́n sọ pé wọ́n fẹ́ kí Nàìjíríà dáa gbogbo nǹkan tó lè ṣe ní yorùbá yìí káwọn èèyàn máa fo èèyàn ṣòwò káwọn èèyàn máa tọ̀yàn pa káwọn máa dúnbó èèyàn kọ́ máa practice nonsense wàsí is part of it in a read my lips is part of it the same thing tí mò ń sọ nígbà tí mo pe ọlọ́pàá olúṣọlá henry nígbà yẹn olúṣọlá henry actually wanted to do something but bó ṣe ti gbowó tán báyìí wá sí ma ní lọ́nà yẹn àbí kò mú èlé ló gbà èlé ló fún ẹ tó ló fẹ́ fi fáìlì kìíní yẹn ó yá mú half of it wá ìwọ lọ fi yẹn ẹ̀yin yòókù ẹ lọ kún yẹn bó ṣe máa ṣe fún nìyẹn ó sọ àfa ẹ sọ fún mi kí ni mo ṣe tí mo ń pariwo mà ẹ ẹ bàbá ọmọ mi lẹ gbà tó tún yá mo tún lọ ń kúnlẹ̀ fún lórí stage ni pé fi bàbá ọmọ mi lẹ fi bàbá ọmọ mi lẹ fi bàbá ọmọ mi lẹ kí ni mo ṣe mo bèè lọ́wọ́ àfa yẹn tó máa ní gbogbo èèyàn máa tẹ̀lé ẹ kiri àfa yẹn ni wọn ó ní mi ṣe nǹkan kan wọn kàn ní kàn fi ayé wọn ara wọn Wàsíù ní kàn fa ayé wọn wáyé tí wọn fi lè kó èrè Wàsíù wọn sọ̀rọ̀ ń sìn òun interview ọjọ́ tó ń interview tó tó fẹ́ẹ́ enforce ogun ti ìjọba nàìjíríà ń sìn kí ni wọ́n ṣe fún ṣé wọ́n mu ní àbúrò náà wọ́n kàn sọ̀rọ̀ ẹni kan grand interview tó ṣẹlẹ̀ between them àwọn èèyàn dẹ̀ sọ ń pa ẹ̀ òun kí lòun ṣe ó ti bẹ̀rẹ̀ sí ń go after the person ìjọba mélòó èèyàn mélòó ló go after Wàsíù nígbà tó jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ pé ìjọba ẹ̀yin ọ̀gá mi Tinubu gbogbo ìjọba ìlú ń kíde ó fẹ́ kí gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí wá ń ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣépè wọ́n ṣe ń ṣépè fún ìyàwó Tinubu ni wọ́n ṣépè fún ọmọ Tinubu ni wọ́n ṣépè fún gbogbo ìjọba tó wà mẹ́yẹn Wàsíù dẹ̀ ní èèyàn burúkú owó òṣè ta rìsọ́ọ̀tì ẹ̀kọ́ lọ fi ṣe kínní gbogbo bó ṣe ń gbowó káàkiri tó máa kọ́ èèyàn ló lè tó máa lọ máa jalè tó máa ṣe fraud máa ṣe ṣe láàpọ̀ náà máa ṣe nílé láti máa ṣe kínní láti máa kówó yẹn fún kò ṣe máa fóyún ẹ̀ bọ́ wọn kò ṣe máa fi bọ́ wọn bọ̀ tó fẹ́ enforce ogun ègé ègé sí ìjọba yẹn kí Èkó tún dàrú kí gbogbo ìlú tún dàrú kó tún pa àwọn èèyàn kó lè ráyè tún ja olè kọ̀ọ̀kan kó lọ fọ́ báǹkì this is what this man is doing to the system èèyàn sọ̀rọ̀ ń sìn ó sọ̀rọ̀ odidi ìjọba ó fẹ́ẹ̀ fọ́ọ̀sì ogun ti ìjọba ó dẹ̀ kò sẹ́ni tó mú èèyàn kò sọ̀rọ̀ ó grant interview wá sí òun lé kiri o wọ́n ti lọ attack ẹni yẹn lẹ́ẹ̀mejì o Nigeria government please Nigeria IGP a pè yín láti òkè wá o ẹ bá wa jọ ẹ bá wa interview wá sí o lórí eléyìí bó ṣe ti lọ attack ẹni yẹn ah, ah. attempted murder ni wọ́n ti ló ti commit yẹn Wàsíù ti pa èèyàn severally àbájẹ́ tó bá dẹ̀ pé wọ́n ní wọ́n bàjẹ́ ẹ tó bá ti nà lára ń ta Wasiu, mo beg, beg, beg, beg, beg. But Lord, shake his head fún Wasiu. I don't want to remember it. I was begging until to finish it. Don't finish bàbá ọmọ mi sí. Àkànmú dẹ̀ ti sọ. Kò sí ẹni tó mi, kò sí ẹ̀bẹ̀ tó ń fẹ́ bẹ́ẹ̀ tí kòkó pa yẹ jẹ. Kò sí ẹ̀bẹ̀ tó ń fẹ́ bẹ́ẹ̀ tí kòkó pa yẹ jẹ. Ẹ má tún jẹ́ kí kòkó pa yẹ ilé ìjẹ o. Ìkòkò ni o, ajẹgunjẹran ni Wasiu o. Ẹ má jẹ́ pa ilé ìjẹ o èké o. Ó ti yẹ yín. Torí ó ń ṣe ogun ti ìjọba lójú méjèèjì. Ìjọba ò mú o. Wọ́n ṣe kankan fún o. Táwọn èèyàn bá kàn sọ̀rọ̀, wọ́n kàn sọ experience ìtọ́ ní pẹ̀lú ẹni tó ṣe fún wọn á ní wọn gbúdọ̀ sọ̀rọ̀ á ní wọn gbúdọ̀ sọ̀rọ̀ olúṣọlá ẹ̀rìn ó lọ dúró sílé wá síbà tó wọn bẹ̀rẹ̀ sí í ṣe kínní ni àjálẹ̀ yẹn gangan lórí ẹ̀ ń gbóná sí o àjálẹ̀ yẹn ẹni tí ibi tí màá yẹn ẹ mú màá yẹn ẹ bá protect màá yẹn o kẹ́ẹ̀dẹ̀ ní kó júwe ilé àtorúkọ tó lòun fẹ́ dá ní public yẹn ẹni kó da fún ìjọba o kó da fọlọ́pàá o ẹ lọ wo ilé ẹ kẹ́ lè mọ̀ pé n tá à ń sọ gógó tó tọ́ ni ẹ break record ẹ bá wojú ṣe learn from God learn from ẹ mi ò sọ pé kẹ́ learn from me mo kéré gan ọlọ́run lá ló ń gbénu mi o tára ilé ẹ̀gún bíbélì sọ fún ẹ pé tó bá jó ojú ẹ ló fẹ́ jẹ́ kó wọnú yọ ojú yẹn dànù kára yòókù wà lálàáfíà ju pé kí gbogbo ẹ pé kó má da ara yòókù láàmú ojú ìyẹn mi pé anybody bó ti wù kó close ṣe mọ̀ pé body ni ara báyìí ìyẹn mi pé ojú wà important pé tó bá jẹ́ ojú ẹ ojú tó jẹ́ pé òun ló máa fi ríran pé ojú kan ó ní yọkára yòókù wà lálàáfíà ju pé kó má jẹ́ kí yòókù gbádùn lọ. ẹjọ́ wọ́n ti lọ àtàkẹ́ ni kí ni right kí ni audacity ta ló fún license láti máa pààyàn ṣeré ta ló fún license láti láti máa sọ pé kó máa go after people you cannot explain yourself when anybody talk Wasiu will go after them mo sọ̀rọ̀ lórí social media mbẹ́ wọn ẹ eh, just ẹ kàn imagine ǹjẹ́ ẹ kàn lè imagine gbogbo ìgbà tó nǹkan náà ti ṣe fún mi for good six years mo sọ pé five years lánàá six years ní ọdún tí mo ti dé Canada bí mo ṣe dé Canada mi ò lójoojú kan tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi òun àtàwọn kò wá tiẹ̀ yòówù tó kù tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi tó ti máa ma ní kó máa tẹ̀lé yàn kiri kó máa block gbogbo owó ẹ kó máa dà ẹ́ láàmú lẹ́yìn tó bá gba owó ìtàn tó máa kan iná wọn lóòdùn wọn wá lóòdùn nílé ìtẹ̀síwájú wàá àmọ́ sẹ́ẹ̀lì sí nígbà yẹn Ṣadé kan tí bàbá òbí ti kiri bẹ́ẹ̀ ni a máa ní káwọn a máa sẹ́ǹdẹ̀ sí mi à ń ṣe wòlé ṣadéyẹn lẹ́gbẹ̀ẹ́ títì bẹ́ẹ̀ ni mi ò mi ṣadéyẹn mi ní ṣe mọ̀ pé òbé kọrin pé ọ̀rẹ́ mi ká má purọ́ ká mú tẹ̀gàn kúrò ṣadé dára obìnrin ó wá gbé ó wá ní gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá gbà yẹn ó máa máa ní kọ́ máa sẹ́ǹdẹ̀ oríṣiríṣi nǹkan sí mi olówó àbí àyìn ètò wọ́n máa máa sẹ́ǹdẹ̀ sí mi pé ṣe mo mi so that bí tí bá ti wà kò ní comfortable fún èmi àtọmọ mi just imagine ṣé láti ìgbà tí bàbá ọmọ mi tó dẹ̀ ti tó ti ṣe pé wọ́n kú yẹn tó bàbá ọmọ mi ti kú yẹn ṣé kò yẹ kí Wàsíù kò ti jáwọ́ this Wàsíù bí ni pé òun ti gba láńsẹ̀nsì pípa èèyàn ní Nigeria. ó bí ni pé to bá pa èèyàn kò sẹ́nìbọ̀ tó máa kú èrè bó ṣe máa ń sọ nìyẹn Wàsíù is not bigger than anybody Wàsíù is just a one of Nigeria citizen just like bí ẹni náà ṣe lórí kan lóní ori kan kò lè máa forí tiẹ̀ kó máa fi da gbogbo orí láàmú kó máa fi da ayé tiẹ̀ da gbogbo ayé láàmú it should be query for this àwọn èèyàn tó bẹ̀ tí ó bá ṣe tá lòun mọ kankan òun ní nígbà yẹn nígbà yẹn tí mo wà nínú àwọn ọmọ ọdẹ ló kọ́kọ́ sọ fún mi àwọn tó súnmọ́ àwọn tó bẹ̀ níṣẹ́ sí mi ló kọ́kọ́ sọ pé ah kí ló dé tí màá ní máa ń ṣèkà fún àwọn obìnrin people you wàá ṣèkà fọkùnrin wàá ṣèkà fóbìnrin wàá ṣèkà fẹ́ni tó bá fẹ́ rí tó bá ti fẹ́ dànù àbẹ́ni tó gbowó lọ́wọ́ ẹ̀ wàá kàn déédéé díṣèkà fún wọn what kind of thing is that ẹ jẹ́ bá wa query ẹ̀ kẹ́dẹ̀ bá wa protect ẹni yẹn Ogun State ẹ bá wa give order Ogun State ẹni order láti lọ wo ibi tí màá yẹn sọ pé wọ́n ti di ojú òun tán ní kò ṣe báyìí kò fẹ́ kó sọ kí nìyẹn ajálẹ̀ ní lára ibi àwọn àjálẹ̀ ibi tó máa ti ń ṣe ṣe àwọn èèyàn léṣe ibẹ̀ ló wà má yẹn ní òun wọ́n ṣe àtàkẹ̀ stop it má sọ ìyẹn náà fẹ́ fẹ́ pa o ṣé ti ẹyin yẹn náà fẹ́fẹ́ pa máa yẹn so the earlier the better now tẹ bá ṣàwọn èèyàn tó ń complain pàbà àwọn kan báyìí tí ó jẹ́ pé crime wọ́n fẹ́ actually help system Nigeria ni wọ́n feel pain and again they are giving information and information is good táwọn ọlọ́pàá bá mi ò sọ pé ọlọ́pàá ń ṣe nǹkan burúkú o ṣùgbọ́n àwọn àwọn àwọn èèyàn burúkú tó wà ń lu iná ni wọ́n invest I mean wọ́n initiate àwọn ọlọ́pàá bọ̀bọ̀ yẹn ní ọjọ́ tí ẹ jẹ́ sọ sórí Olúṣọlá ẹ̀rìn kan fún yín Olúṣọlá ẹ̀rìn ní ọjọ́ kan gbà tó ibi tí mo ti gbé lọ sí ibi tí mo sọ pé ẹ̀wà sí oníkan gbé mi lọ ọjọ́ náà lọ́run Wàsíù lọ padà sí Amẹ́ríkà kò dẹ̀ ṣe pé padà sí Amẹ́ríkà nítorí pé kò fẹ́ lọ sí pati alájà sàláwà àbẹ̀ní torí nígbà tí ìyá sàláwà àbẹ̀ní kú so ó dẹ̀ máa ti sọ fún wọn pé kí n lọ síbẹ̀ pé kí pè mí so ẹnìkan pè mí wọ́n wá ní kí n wá lọ sí pati yẹn kí n lọ yẹ wọn sí Um, olúṣọlá ẹ̀rì ó tẹ̀lé mi lọ pẹ̀lú ọlọ́pàá méjì wọ́n wá jẹ́ mẹ́ta ní ọjọ́ náà lọ́hùn olúṣọlá ẹ̀rì àti ọlọ́pàá méjì bọ́tọ̀ olúṣọlá ẹ̀rì ni mo mọ̀ dáadáa tó jẹ́ pé ó máa ń pè mí tó dẹ̀ pé ó close ló máa ń head tíìmù wàsíù ẹ̀dẹ́ nígbà tí ó máa ń tẹ̀lé wàsíù ó dẹ̀ sì wà lọ́dọ̀ ẹ̀ náà but mo gbọ́ ẹ̀ṣọ́ ti yẹ nígbà tí mo sọ̀rọ̀ ẹ̀yìn ó lè fi system lẹ́sẹ̀yìn sars ní sars ló ti ń ṣiṣẹ́ awádé ẹ̀pẹ́ ní ọjọ́ nígbà tí ó wá sọ fún mi tó ń ṣàǹsọ fún pé kíkà lọ kí wá lọ sọ́dọ̀ múnà èmi ò lọ sí gbogbo ọ̀nà bẹ̀yẹn mọ́ o i always dey make me wọ́n ti scare me wọ́n ti jẹ́ kí ẹ̀rù ìhẹn gbogbo bẹ̀yẹn ìjẹ̀bú o gbogbo ọ̀dọ̀ ẹ̀pẹ́ yẹn gbogbo bẹ̀yẹn ó máa ń bà mí ní ẹ̀rù ṣá ẹ̀pẹ́ dẹ̀ ni wọ́n ti fẹ́ ṣe pàtí ẹ̀yẹ mi pé ẹ máa gbà mí kan ẹ máa kò sí bí ṣe máa gbà tẹ bá fẹ́ gba kétu lọ́sẹ̀pẹ́ ẹ máa débi junction tó tẹ bá fẹ́ gba èkó mo ṣáà máa ń scared about the area i don't want to go to that surrounding at all at all because of my i have the the tumor i cannot forget it ṣó ti yẹ yín mẹ́rin so ó wá sọ fún mi pé ah pẹ̀lú bí gàjí ṣe ṣe ń jẹ́ ẹ̀yìn náà ni pé wọ́n tún fi system sọ pé ah ẹ̀yin mọ kéwọ̀n ẹ má máa bẹ̀rù wọn máa dẹ́rù bàyí ní nàìjíríà ẹ̀yin fẹ́ kéwọ̀n mi kò ní kó ṣàṣọ gbogbo ẹ̀ and meanwhile at that moment yẹn I'm no longer with K1 like mo ti mo ti kúrò mi ò bá mo ti èmi àti kémi àti bàbá ọmọ má ṣètò mọ àti ṣètò padà ṣòṣeyìn bẹ́ẹ̀ mo kàn máa ń wá but gbogbo ìgbà yẹn Oshima ó that when send àwọn èèyàn sí going around me actually you will not know that is the one so oníjọ ìmọ̀ wá ní ni o mu ṣiṣẹ́ ń SARS pé gbogbo crime yẹn làwọn náà ló ṣe dá and eh, sars kìíní yẹn sílẹ̀ pé torí robbery àti all those crime kìíní kan kìíní kan tó ṣẹlẹ̀ yẹn ni wọ́n ṣe dá sars kìíní yẹn sílẹ̀ ó ṣáà persuade mi persuade mo ní i don't want eh, nǹkan tó ń ṣe fún mi lọ́nà mẹ́ pé i don't want anything ó ní ó ní kí n sọ fóun ṣe máa gbọ́ ó ní kí n sọ fóun mo wá sọ fún un meanwhile èmi ò mọ̀ pé gbogbo àyẹn kéwọ̀n kàn fẹ́ fi system béèrè lọ́wọ́ mi bóyá mo sì dábẹ̀ mọ́ bóyá mo lè lọ fún wọn ní ọwọ́ létà kẹmọ bí tí máa yẹn bá bá wèrè ní kéwọn kéwọn is a criminal it's one of your problem ní nàìjíríà ní yorùbá especially yorùbá land. ó wá ní pé èmi ò mọ̀ pé wọ́n fẹ́ fi sísẹ̀mù bèrè lọ́ọ̀ mi again mo ṣàlùmí torí pé má ṣe sọ pé wọ́n fẹ́ nítorí wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ ìpẹ́ ìjọba màmá ni mí lọ mí lọ mí lọ mí lọ ṣé tí ẹyin wọn ti fi dẹ́rù ẹ̀rú ẹ̀bẹ̀ ẹ̀rú wọn máa ń bà mí. so ó wá ní ah, bí àwọn ṣe wà báyìí tí mo mọ ọlọ́pàá tí mo mọ kéwọ̀ tí mo mọ kíní yẹn mo wá sọ fún níjọ́ yẹn nínú mọ́tò míwà èmi ò mọ̀ pé bó ṣe ti kọ́ọ̀lù ó ti pe fóònù ẹnìkan kọ̀ pé ní hello tá bá ti wà nínú mọ́tò báyìí á kàn ṣe hello ọ̀rẹ́ mi mo drive lọ́wọ́ màá pè é padà á ṣe bí ẹni pa fóònù yẹn kò pa fóònù ó kàn gbé sílẹ̀ but èmi ò nímọ̀ because nígbà yẹn èmi ò mọ̀ pé wọ́n wọ́n ń ṣọ́ mi àbí pé wọ́n dey play on my intelligence ni bọ̀bọ̀ yẹn wá ní ó wá ń sọ ó ní nǹkan pàtúlẹ̀ mo wá sọ fún níjọ́ yẹn èmi ò kí ń bẹ̀rù mi ò ń sọ mo máa ń sọ mo ní ó ní òun máa bá mi ó ní kí n má wọrí sẹ̀ n bá dárúkọ pé wàsíù àìdè wípé efe lè o àti pé wàsíù ló ní kó gbé mi lọ nǹkan kan pọ́n bẹ́ẹ̀ yẹn pé wàsíù létà mo wá fọ mo ní mo find out pé wàsíù ló ó ní à wàsíù lè mọ̀ ń pa ìláéláé ìyẹn olúṣọlá ẹ̀ rìn à wàsíù ikú alájí ò kí ṣe nǹkan bẹ́ẹ̀ o kò lè mọ̀ ń pa ìláéláé á ní kó máa defend òun so òun ló ń ṣe mí òun ló ń ṣe o so ẹ̀yin máa máa rojọ́ fún so gbogbo nǹkan tẹ́ bá ń rò fún yẹn ó máa máa fi mọ̀ ẹ ti understand ẹ mọ̀ kẹ́ máa rojọ́ ìkà fún kà because if we pretend to you as if nothing he doesn't know anything you understand me but tó bá ń rojọ́ fihàn tó bìlí pé wà ń power àbò ìmọ̀ pé ó mọ̀yàn tí problem yẹn dẹ̀ ń pọ̀ sí tí ò ṣe kankan sí ó yẹ kí àwọn tó bá lọ́gbọ́n kọ́ mọ̀ pé the person is actually the is the one behind it is the sin so mo èmi wá sọ fún mi mọ̀ pé ó ti gbé fóònù lẹ̀ Wàsíù dẹ̀ wà lamẹ́ríkà èmi ò mọ̀ pé ní àtàmẹ́ríkà ló ti gbé ṣó ti yẹn ọjọ́ tí ìyá sàláwá tí wọ́n ń ṣe òkú àbí tó ń ṣe pati òkú ìyá sàláwá yẹn ni mò ń sọ yìí sàláwá alájà sàláwá bẹ̀rẹ̀ ló bá ń sọ fún mi mo bá sọ fún wa mo ní anything tí efele bá ṣe fún mi anything tí gbogbo wọn bá ṣe fún mi mo ní Wàsíù is be the one behind all this thing mo ní Wàsíù ló bá ṣe à ń sọ Wàsíù ká o ìyẹn kọ òkè Wàsíù ká o Wàsíù ká o Wàsíù ká o òkè tí n bá mọ bẹ ó fẹ́ try me, bóyá mo mọ bẹ ẹnì kọ́kọ́ tún pè padà ni ṣé ti yé bí ó wá ṣe ẹnìyàn kan bó dàpẹ́ ẹnìyàn tó kọ́ tó tó wá pè padà ló máa ń ṣe ẹni pé a mo sọ fún ẹ pé mo ti ń drive bóyá ẹnìyàn kan máa fún ní information pé òkè sọ fún pé kó wá lọ fi bẹ̀ wọ̀n ẹ́ ṣé ti understand wọ́n fẹ́ wò wọ́n fẹ́ try mi bóyá tó tọ́ mo ṣe mọ bẹ̀. ló bá ní òkè kí wá lọ fi bẹ̀ wọ̀n pé tó máa ti fi bẹ̀ wọ̀n pé tí wàá yí wọn ò bá ti bàjẹ́ mẹ́ẹ̀kan pé òun ló máa lè. a parí ní what time? ilẹ̀ tiẹ̀ ti ṣúyàn ìwá ní ẹ kí n ṣàjẹ́ ká lọ ọlọ́run kan ló yọ mí ó ní kí n jẹ́ ká lọ àwa mú ọlọ́pàá méjì àwa mú gbogbo ọlọ́pàá torí hòtẹ́ẹ̀ tí a gbà níjọ́ yẹn wọ̀sí hòtẹ́ẹ̀ mo ti lọ gba hòtẹ́ẹ̀ kan ní ibi tí junction yẹn mo ṣáà rí i pé ẹnìkan máa pe bọ̀bọ̀ tó ń pè ní olúṣọlá irin yẹn á kàn gbà fún direction olúṣọlá kàn déédé sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ òun ò fẹ́ mọ́ òun ò fẹ́ mọ́ ó yá ká máa lọ sí hòtẹ́ẹ̀lì kan mo á wò pé who is the person controlling this person As you understand because owó mi ni mo fẹ́ san fún mi ò dé ẹ ti understand mẹ́ẹ̀ ó dẹ̀ ń control mi toró máa gbowó àṣọ ọlọ́pàá tó escort mi lọ sílé kan but kò dẹ̀ sọ fún mi pé aláàjì ló ń pè wọ́n o tó bá kàn bá yàn sọ̀rọ̀ kò lè ní ọ̀rẹ́ mi á kàn máa cold but mo wá sọ fún ọmọdọ̀ mi mo wá sọ fún mo ní ọmọ mi mo lọ́mọdọ̀ mi mo wá sọ fún ọmọdọ̀ mi mo ní kí lórúkọ ọmọdọ̀ mi ègún yẹn o mo ní ara fún mi mo ní mo ní kí wọn ló ń bá bọ̀bọ̀ ìsọ̀rọ̀ mo wá fẹ́ bèèrè lọ́pẹ́ pété ló ń bá yín sọ̀rọ̀ tó bá ti pé mo ń bọ̀ mo fẹ́ súnmọ́ ọ̀dọ̀ òun á kàn súnmọ́ wájú ni tó bá rí pé mo ń súnmọ́ mo fẹ́ fi system súnmọ́ ẹ̀ tó bá ti pè fóònù á kàn súnmọ́ wájú ni tó bá nígbà tó wá parí patí ní ọjọ́ yìí ló bá sọ pé kí n jẹ́ ká lọ ilẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú ó ti tó ọwọ́ ilẹ̀ ṣáà ti ṣú kì í ṣe bí ṣíṣú láìláì láìdàbọ̀ tí ilẹ̀ ti ṣú mo dábẹ̀ mọ́ so bá ṣe wá ń lọ o ó wá mú ọlọ́pàá kan èmi àti àtọmọ ọ̀dọ̀ mi àwa jẹ́ mẹ́rin ṣòṣì ẹ̀yìn wọ́n kò bọ̀n wọ́n gbé àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́kàn méjèèjì gbé bọ̀n dání ó ní kí n fọkàn balẹ̀ ìmọ̀ ṣe ń sọ pé kí n fọkàn yìí mi rò mo lé mi ò sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ níbọ̀dì ṣẹjọ́ o mo ní èmi kàn lọ jẹ́jẹ́ tèmi ní o pé jọ òkun mi ìfẹ́ ó ní no nìkan kiri kan wọn ní òkè n bá bọ́ sí mọ́tò pẹ̀lú ọmọdé mi àtàwọn àti kiri aṣáde bẹ́ẹ̀ bó ṣe débẹ̀ níjọ́ yẹn lókàn ṣe hey hey ó ó ṣe mọ̀ pé wọ́n máa kọ́ oríṣiríṣi nǹkan bí ẹran ògùn bẹ́ẹ̀ ló bá lọ gbígbẹ́ ṣe ní olùsọ̀lẹ̀ ìlú bọ́lẹ̀ ẹnìkan wà nínú mọ́tò oníkẹ́niyẹ wà nínú mọ́tò wọ́n tanná sí ó ṣáà ó ṣáà halẹ̀ bíi bíi kiri ṣe mọ̀ bíi pé bóyá ó fọ́ ṣáà bíi pé ó fẹ́ ṣe nǹkan kan má dáadẹ̀ kúrò mẹ́sì ta kúrò mbẹ ṣá bí kò fẹ́ ṣe nǹkan kan kọ sọ̀rọ̀ tó bá tún padà tó bá ń kíkan kíkan ṣáṣe wá ní o máa lọ fáìlì kéèsì ní kí àwọn tó lè lọ bọ́ọ̀sì ibẹ̀ yẹn o pa o máa lọ bọ́ọ̀sì pé bọ̀t àwọn ní láti fáìlì Àbújá káwọn kọ lẹ́tà sí ó pé ibì kan ní Àbújá táwọn máa IGP àti kan lọ fáìlì àwọn ìrẹsì pé head office wọn yẹn tí àwọn sàṣẹ pé wà lábújá pé àwọn ní láti fáìlì kéèsì sàbújá pé wọ́n dẹ̀ máa nídìí iye owó kọ̀ọ̀kan mẹ́yẹ iye tó ní máa gbà ó ní tí bá ti lè fún wọn pé tí wọn máa ń bá kàn ti ṣiṣẹ́ tán kí n kàn fún àwọn tó bá ṣiṣẹ́ ní anything èló ló máa gbà ń jọ yẹn and um, ó sọ ó ní two fifty thousand ó ní bọ̀tọ̀ bá ti ṣe tó máa fún wọn ní nǹkan kan i'm not talking about the money o but i'm just telling you that for real life nǹkan for real nǹkan tí mò ń sọ tòótọ́ ni mo dẹ̀ bá two fifty mo fún two fifty thousand mo dẹ̀ sọ fún mo ní mi ò ṣe o mo ní mi ò ṣe mo ní just leave me let me just live my life anywhere tí ma ti rí kìíní i just have to be careful wọ́n máa pè mí sí pati wọn torí tó bá jókòó jẹ́jẹ́ wọ́n máa wá ẹ kiri ni wọ́n máa wá ẹ kiri wọ́n fẹ́ ṣẹ́ ń jàbá ni pẹ̀lú pati wòye tó ń ṣe yẹn nígbà tó wá gba owó yẹn tán in tó wá jẹ́ kí n tiẹ̀ ń pè torí èmi believes pé in tó sọ fún mi yẹn ó máa ṣe tòótọ́ ni ṣe sọ̀rọ̀ sáà ó wá di ní ọjọ́ kan ọmọ ọ̀dọ̀ mi tí mo ní ó wà lọ́dọ̀ tí mò ń lò ń gbà yẹn tí ó ń bá mi ṣiṣẹ́ tájọjọ lọ síbi ibẹ̀ yẹn ó wà ní mọ́tò ọmọ ègùn ní ṣá ègùn ọmọ bàdágìrì bọ̀ tó ń gbé wá ó ti ṣiṣẹ́ níbì kan ní kéètù àbí ní màá tí tó gbé wá fún mi. mo wá dé níjọ́ mo wá mo ti travel mo tún travel lẹ́yìn náà mo dé iṣẹ́ tí wọ́n ti fẹ́ travel mo máa ní kọ́ ọmọ yẹn máa lọ sí ilé tó ń gbé rent ilé mo sanwó ilé fún un ó rẹ̀ sílé síbòmí but tí máa ti dó máa wá sílé mi torí mi lè fi gbogbo ilé mi sẹ́ with experience àti nǹkan tó ń ti ṣe fún mi I cannot leave my house for them so I lock my house and then anytime tí máa ti dé tí bá ti kò láti máa dé time tí máa dé bye bye o kó one time bye bye then you come and meet me at home ó wá dé ní ọjọ́ yẹn bí mi ṣe wá dé mo kò wà nínú ilé ni mo wá mo wá fẹ́ pe man mo wá notice mo ti wá notice nǹkan kan mo ti wá notice ọwọ́ burúkú but tẹ́yìn bá ti ń throw shade àtàwọn oríṣiríṣi nǹkan ti ní ìwọ́rì mo wá pè mo wá rí pé mo pè é kò gbé call mi mo wá lo nọ́mbà mo wá pe ọmọ ọ̀dọ̀ mi yẹn mo wá pe ọmọ ọ̀dọ̀ mi yẹn mo wá ní ah, ehm, kíjẹ lórúkọ ọmọ yẹn mi ìrántí mo wá ní kó wá o kó wá yá mi ní fóònù mo ní kó wá ná ó wá wá tó bá iṣẹ́ tó bá dẹ̀ ń bọ̀ ọmọ ọ̀dọ̀ mi fóònù méjì ló ń lò fóònù tó gbé wá sọ́dọ̀ mi bíi pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì báyìí èmi wá fún ní touch screen kan báyìí because mo máa ra fóònù fún wọn pé tọmọ èèyàn bá fẹ́ jáde kí n mọ ẹ̀ tí wọ́n sàn mo wá rí pé ó ṣàkó fóònù tí bá ti pè báwo máa kó fóònù méjèèjì ẹ̀dá ní ẹ máa bọ̀ á máa rìn bọ̀ kúkúrú báyìí náà máa rìn bọ̀ mo ní òkè bó dẹ̀ ṣe dọ́dọ̀ mi náà mo fẹ́ lo fóònù ẹ̀ ni iṣẹ́ ti ṣe mẹ́yẹn bíkọ́ mo fẹ́ fi fóònù yẹn try pé mo ń pẹ́ ní kò gbé kọ́ èmi ò mọ̀ pé òun àtọmọ yẹn wọ́n ti close ọjọ́ kan yẹn náà ni wọ́n ríra o ọjọ́ yẹn àti ọjọ́ ni bí ẹ̀ẹ̀mejì tí mo ṣàjáde tí mo àti ọjọ́ tá a lọ ṣe kí látó lọ ṣe o pátí wò látó lọ ṣe ọjọ́ méje lórí ọmọ ọ̀dọ̀ mi yẹn but èmi mọ̀ pé wọ́n communicate lórí fóònù bó ṣe fún mi fóònù báyìí mo wá ní kó fún mi fóònù bó wá fún mi pẹ̀kẹ́lẹ́ mess tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mi ò kì í lóru fóònù mo ní mi ń tọ́jú mo kàn fi ṣeré mo ní mo dẹ̀ serious mo ní torí ẹ̀ mo ṣe ra fóònù fún ẹ mo ní anytime tí mo ti sọ pé kó o yá mi fóònù ẹ you don't give me that old one and that yẹyẹ phone you are using mo ní so give me that one èyí tí ó wà lọ́wọ́ ẹ tí mo rà fún ẹ mo ní fún mi mo wá rí pé ń hold ẹ back mo ní fún mi fóònù yìí mo fẹ́ lò mo kàn fẹ́ fi store nọ́mbà èèyàn mo fẹ́ fi style ẹnìkan ṣó ti yé ó lóun ó ní à mọ́mí òun kóòdù ẹ̀ ni mo ní yọ kóòdù ẹ̀ èmi mo rà èmi mo ní mo fún ẹni yọ kóòdù ẹ̀ fi kóòdù ẹ̀ sí fúnra ẹ̀ mi ni mo fẹ́ mọ kóòdù ẹ̀ fi kóòdù ẹ̀ sí kó bá mi mu mo fẹ́ lò ó ṣáà ń ṣe bákan bákan mo á bínú mo á ní tó o bá yọ ń sìn má gbà lọ́wọ́ ẹ̀ ní rí mọ́ ó wá ṣàwá yọ kóòdù ẹ̀ ó wá ní ìrìn bó ṣe yọ kóòdù ẹ̀ báyìí èmi kàn fi nọ́mbà olúṣọlá ẹ̀ rè sí ni ó bá gborúkọ ẹ̀ jáde ń bá rí wọ́sọ̀pẹ̀ ń bá rúru oríṣiríṣi kan tí òun àtọmọdé yìí ọmọ ọ̀dọ̀ mi ń sọ ó ti ń fẹ́ra wọn ọmọ ọ̀dọ̀ mi kò gbọ́ ọmọ tí mò ń sọ yìí kì í ṣe kò rọ́mọ̀dọ̀ mi fẹ́ ṣùgbọ́n ó kàn fẹ́ máa lò láti gbowó ni anyway ṣá mo wá wo gbogbo orí fóònù ẹ̀ kí ló dé tí mo wá rí mo wá rí message ó wá jẹ́ voice note mo wá ń gbọ́ pé níjọ́ kan wá béèrè four hundred thousand lọ́wọ́ ẹ̀ nígbà yẹn o four hundred thousand should be around three thousand dollar no dúró yẹ bíi three thousand owó tó béèrè yẹn bíi three thousand dollar ló béèrè lọ́wọ́ ọmọ yẹn ó ní kó yá ìyẹn wá dá lóò nínú nǹkan tí mo rí o ó pọ̀ o voice note wà kan ti yẹn ní ó surprise mi jù ó wá ní òwò lówó pé ah, èló ni sálárì òun èló dẹ̀ ni sálárì ẹ̀ tó tọ́ ọmọ tó tọ́dọ̀ mi mo ti fún lówó tó fẹ́ fi ó lò fẹ́ sanwó ilé mo fún lówó ilé mo ra fóònù fún mo san sálárì ẹ̀ fún tó bá lo oṣù kan lọ́dọ̀ mi máa sanwó oṣù mẹ́ta fún ṣó ti yé yín tó bá lo oṣù kan lọ́dọ̀ máa sanwó oṣù mẹ́ta fún tó bá lo ọjọ́ márùn-ún lọ́dọ̀ mi owó owó oṣù yẹn túrà mò ń sanwó oṣù fún bí òṣègbè ní ilé mi ó dẹ̀ tún lọ ṣiṣẹ́ nbòmí tí ma ti kúrò nàìjíríà mo bá ṣàrí pé oríṣiríṣi nǹkan wà nínú bẹ́ẹ̀ ni olúṣọlá yẹn sọ pé kó já ní four hundred thousand ṣé four hundred yẹ ó wá ní four hundred thousand pé òun ò sálárì pé òun ò ní four hundred thousand ó lè mí lówó náà kó máa jí owó mi ó lè mí ní owó náà kó máa jí owó mi ó ní mo ní owó kó máa jí owó mi pé òun fẹ́ lọ fi owó mọ́tò òun fẹ́ lọ sí kútọ́nù òun fẹ́ lọ ra mọ́tò ó ní kí owó lòun mú mo ní owó máa jẹ owó mi ṣé mo pé òun náà ni mo ìfẹ́ pè mo wá rí oríṣiríṣi mẹ́sẹ̀gì mo kọ́kọ́ wá wo olúṣọlá ẹ̀rì ìspẹ́tọ̀ ní gbà yẹn ìspẹ́tọ̀ ìspẹ́tọ̀ ní olúṣọlá ẹ̀rì kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ ìspẹ́tọ̀ ni mo wá wò ó pé ah, ah. ó sọ fún pé òun ò níyàwó mo wá wò pé má nìyí and funny thing pé it's from Ondo State bí àwọn ọmọ ìlàjẹ yẹn ni àwọn òsínwó èèyàn ọlọ́run dáríjì mi kì í ṣe gbogbo làjẹ o. ó bóra ṣingi ní báyìí mo wá ní gbogbo mẹ́sẹ̀gì pé ah, ẹ gbà mí ẹni náà mo fẹ́ pé owó tó wà lọ́wọ́ mi yẹn ní gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ kí n dé báyìí kí n fi pọ́bọ́ gbìn kí n fi báàgì sínú mọ́tò kí five hundred dollar kó ti dín nínú kí five hundred dollar kó ti dín nínú owó tí mo kó nínú báàgì ojoojúmọ́ báyìí ta ló mọ́wọ́ yìí o kí n máa kọ́ lọ́pàá rìn kí n máa gbé èèyàn sílé kí n sọ pé kí n máa lè wà safe kó jẹ́ pé àwọn tí mo kó sọ́dọ̀ gangan ni ni ni wọ́n fẹ́ máa bà bullet proof mi jẹ́ ẹ ti understand kọ́ máa máa security mi àwọn gangan ló ń destroy defence mi ẹ ti gbọ́rú ẹ̀ ni. gbàtí mo wá rí mẹ́sẹ̀gì yẹn mo wá ṣàpè mo wá send message sí i next thing báyìí mo kàn rí tó mo kàn rí ilé alájí ni ló dúró sẹ́gbẹ́ alájí ó kàn yìí take picture yóò kàn tag mi ni alájí lè wo pé alájí ó ti wá rí pé nísìnyí mo ti wá rí idán tó wà lórí fóònù ọmọ yẹn bóun àtọmọ yẹn ṣe ti ń ṣe yẹn ó ti wá rí pé òkè o àṣírí ti tú yẹn òkè tó bẹ̀ òun níṣẹ́ nìyẹn bó ṣe dúró sẹ́gbẹ́ inú ilé alájí báyìí ó dẹ̀ dúró sẹ́gbẹ́ alájí ó dẹ̀ tag wọ́n dẹ̀ jọ ya fọ́tò ó dẹ̀ tag mi nígbà sí àìdé òun àti ṣe dúró ṣé mo pé mo dẹ̀ ń sọ fún nígbè but tí mo bá kò wá gbé kàn mọ́ mo wá sọ fún òkè ìbọn ló bá ṣẹ́ dé o tí n bá jẹ́ pé mo kò ní ẹ̀jà tẹ́ pé mo bìlí pé wọ́n ìmọ̀ máa yọ mí lẹ́nu ni dọ́kúmẹ̀ǹtì yẹn tó fún mi tó bá tẹ̀jẹ́ fèkì ni n bá kó dání n bá mu jáde torí èmi láì dọ́kúmẹ̀ǹtì gan torí ẹ̀gbà tán lọ sínú ilé mi ah mọ̀mísí mi ẹ̀yin náà ẹ máa rọ́wọ́ ọlọ́run àwọn èèyàn máa rò pé torí pé ẹ jẹ́ mọ̀mísí mi àbẹ́rẹ́ nìkan jẹ́ ọmọ mi tó parapọ̀ láti mo ṣe dáadáa fún yín tẹ́ lè jà fún mi tẹ́ lọ parapọ̀ máwọn ẹlẹ́mìí òkùnkùn láti bá tèmi jẹ́ tọ́ ẹgbẹ́ máa tán tẹ máa pa yín kẹ́ sọ pé bọ́lá o rìn jìnnà sílé o ọmọ mi àbí kò ṣe visa fún mi o kí n kó nàìjíríà nǹkan bàbá ló ṣe o bọ̀tẹ́ parapọ̀ láti sọ pé fẹ́ bá tèmi jẹ́ mi ní mi ní spare anybody bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ní anybody gbogbo family mi tó wá ti wà ń bẹ̀ ọlọ́pàá máa ọlọ́pàá ló máa a máa a ó máa sẹ́sùn gbogbo ẹ̀ <laughs> èmi ò lè trade Adébùkọ́lá Sarah Tolúwa ni mi Jésù tó fún ẹni ọmọ àlè mi fẹ́ sọ sọ òyìnbó yẹn ní mi ò fẹ́ sọ mi fẹ́ sọ̀rọ̀ yẹn f word yẹn ní òyìnbó ní ẹni fún ẹni ọmọ àlè àtàgbé lórí burúkú bó ṣe dúró sẹ́gbẹ̀ẹ́ Wàsíù Àyìndé tó ṣó o ó ti wá yé mi mo ní no problem gbogbo èèyàn máa wá sínú ilé mi abẹ pásítọ̀ ó bẹ pásítọ̀ kan bó ṣe bẹ pásítọ̀ yẹn níjọ́ yẹn pásítọ̀ yẹn ó kọ́kọ́ gbé mi lọ sí ah, Wàsíù gbọ́dọ̀ it must be investigated eléyìí tí mo fẹ́ sọ nípa pásítọ̀ yìí Wàsíù ń lo pásítọ̀ láti ṣiṣẹ́ burúkú ó ń lo babaláwo ọjọ́ kan ó ní kán wá túlú ilé mi ó bẹ àwọn kan wá wòlíì yẹn wà ní ọ̀nà àkọ́kà mi ni mo fẹ́ lọ sọ́dọ̀ wòlíì jẹ́jẹ́ mo lọ raṣọ lọ́dọ̀ ìdáyàtù Sandra ìdáyàtù Sandra náà ló sọ pé Bọ́lá ẹ ò fẹ́ introduce wòlíì kan ìyẹn ló ìdáyà tó sáná ló introduce yẹn mi sọ̀rọ̀ débi bẹ̀ yẹn rí àṣé àti wàsíù lòjọ ń ṣe nígbà tó ń dé wálé mi wọ́n ní àwọn ah, fẹ́ wá gbàdúrà mi wọ́n fẹ́ wá ṣèṣe ọdún mo ní ẹ máa bọ̀ mo máa sọ̀rọ̀ déndé nsìn ọ̀rọ̀ déndé mo bọ̀ máa sọ ibi tí róòlù ti déndé torí ìyẹn náà sọ̀rọ̀ déndé mo máa rántí ọlọ́run jẹ́ rántí déndé dende dende tó wà ní Kútọ́nù mo ń bọ̀ hmm. dende. wọ́n bá dénú ilé mi níjọ́ ìwọ́n ṣàṣọ pé ẹ ọkọ̀kọ́ ní ìdáyàtì kọ́kọ́ ní kí lọ́ba olóbẹ̀ olóbẹ̀ ìdáyàtì sí mi o ìdáyàtì sẹ́ńdà gbogbo àwọn tó bá ti mọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí ló máa máa bẹ̀ láti dá ẹ láàmú kò sẹ́nìbọ̀ tó bá sọ̀dà wàsíù ní dáadáa iṣẹ́ burúkú ló ń ṣe fún wàsíù anybody tí ò bá ṣiṣẹ́ burúkú fún wàsíù tí ò jẹ́ pé iṣẹ́ tó wà sáìn fún nìyẹn they will never speak good about him because he's doing bad thing èmi ò tiẹ̀ mọ̀ pé òun ni gbà tó dẹ̀ jẹ́ pásítọ̀ àwọn ẹlẹ́ẹ̀kan èmi dẹ̀ máa ń believe pé nǹkan kan pé à ah, tí òun bá sọ pé kó wá gbàdúrà màá ní ṣe bá àdúrà mi tí ó bá ti jẹ́ lé babaláwo but wọ́n máa so introduce wọn ti ọjọ́ dà fún ẹ̀ nígbà táwa débẹ̀ níjọ́ náà <laughs> wọ́n kàn ní ká lọ ní o ní wọ́n yẹ̀ débẹ̀ wọ́n wá ní kémi ńkọ́ pé wọ́n tẹ̀ fẹ́ fún mi lómi kan kí n fi wẹ̀ mo tún ní kí látún ti wá wẹ̀ ń bíbà ìfúnṣẹ́ ọlọ́run má jẹ́ àwẹ̀ bò kí látún fẹ́ kéde mò ń wẹ̀ bọ̀tíńjọ́ yẹn ara mo ara ti fún mi nígbà tó mi yẹmi ò ní ágì nígbà tó bá ti débẹ̀ pé a máa gbàdúrà wọn kàn nìkan akẹ́nìkan kìnìkan kìnìkan nígbà tó dẹ̀ máa yá báyìí wọ́n máa gbómi kan síbi àtúrù wọ́n wá ní wọ́n kàn fẹ́ ṣe mí láǹfààní ni wọ́n bá ní kan lọ wẹ̀ ah, mi ni mo fẹ́ wẹ̀ ṣá omi omi yọ nínú táàpù wọn yẹn wọ́n gbómi sínú bọ́kẹ́tì wọ́n gbé báàgì fún mi àmì wọ́n ní kí n wọ́n ní inú yàrá òní yẹn ó frí o kí n gbé báàgì mi síbẹ̀ o mo ní mo ti gbọ́ nígbà tí mo dẹ̀ wọbẹ̀ ní ìbọ́ṣọ mi níbẹ̀ mo bọ́ṣọ mi inú bathroom yẹn bó ṣe dẹ̀tí tó kì í ṣe pó dọ̀tí kì í ṣe standard mi ṣe ti understand flat náà nílé yẹn bọ̀ tí sẹ́mọ́ àwọn ògiri tó ti máa bu tó ti máa ń wẹ̀ yẹn mo ti kúrò ní level yẹn ṣá mi ìdẹ́ni padà síbẹ̀ Wàsíù gbogbo tó fẹ́ fún mi ló máa ṣẹlẹ̀ sí ẹ̀. wọn bí mo ṣe rí pé mo wá ti ń da omi yẹn èmi wọn dẹ̀ mọ̀ pé mi wá ti ń da omi yẹn torí pé tó máa bẹ̀ẹ́ tó bá ti kó sọ́wọ́ wọn tó bá ṣe bí kó heart like them nígbà míì tó bá ṣe bí ipò tí mo nǹkan tó fẹ́ ṣe wọ́n á gbọ̀nà bòmí ìyọ̀ sí ẹ ọ̀nà tó máa gbà yọ sí ẹ ẹ̀mí ẹ lè má o lè má kó já má ti wá sọ̀rọ̀ yẹn mo wá gbé báàgì mi wọnú bathroom aṣọ mi ibẹ̀ ni mo ti lọ bọ́ bó ṣe ṣe tán tí ó jẹ́ pé mo ti ń da omi yẹn sílẹ̀ bó ṣe wá a lẹ́ra ó wá kò dìde mi tó wà ló bá wọ yàrá lọ bó ṣe wọ yàrá lọ ló bá ń bá mi sọ ló bá kanlẹ̀kùn ìgbà tó wọ yàrá ó rí pé kò sí báàgì mẹ́nu ilé ṣe mọ̀ pé èmi kẹ̀dẹ̀ rí as a business woman owó máa ń wà ní báàgì mi all the time bó ṣe bá bá mi ó ṣe akànlẹ̀kùn bathroom mi àǹtí ẹ tún gbé báàgì wọ bathroom ni mo ní bẹ́ẹ̀ ni mà mo ní torí mi ò mo ní mo gbé báàgì wọ bathroom torí ibi tí mo lọ yẹn already mo ti lálàá èmi ò fẹ́ kẹ́nìmọ̀dé ju nǹkan kan sínú báàgì mi tó máa pọ̀ ọlọ́pàá sí mi lọ́nà tí mi ò gbé kán sọ pé mo gbé ó ti yẹyìn kì í tẹ́ ṣe owó gan kán jẹ́ owó nìkan kọ́ ni mò ń sọ orí mi ń calculate wọn ò dẹ̀ tí mo story mi pé àwọn aráàjẹ̀bú ti ṣèkà fún mi rí tán plant nǹkan sínú àpò mi ọdún mẹ́rin ni ọlọ́run fi kó tó indicate mi four good years so wọn ò mọ̀ mí gbogbo orí mi máa ń jà fún gbogbo set up wọ́n set àwọn èèyàn up innocent people máa ń jẹ ìyà ní nàìjíríà ó kọlẹ̀kùn nígbà tó wá di ní ọjọ́ yẹn kẹ̀dẹ̀ wọ́n ti sọ pé wọ́n fẹ́ wá sínú ilé mi mi ì tí ì sọ pé okay no wọ́n náà máa káwọn èèyàn kan wá ẹ mọ̀ nǹkan tán ṣe àwọn tó kàn ń dà mí láàmú akọ̀mọ̀ pé wọ́n ń pè mí lóru wọ́n máa ní kó wa gbàdúrà wọ́n máa gbọ́ pé wọ́n ń pè mí lóru ṣìṣì nǹkan tó bá débì kan wọ́n máa láyé ló ṣe ayé òṣì ẹ wàsíù ló ní ayé tó ń ṣe ẹ pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́mẹ̀wá ẹ̀ àwọn ní àwọn máa sọ pé káwọn èèyàn kan gbàdúrà fún ẹ wọ́n máa ní káwọn èèyàn kan lọ tó bá jẹ́ babaláwo lo láìkì pàtó ti pé babaláwo yẹn kò jẹ ẹwọ́ mi wọ́n tún bẹ̀rẹ̀ sí ń bẹ àwọn aláṣọ funfun aláṣọ funfun ni àwọn tí mò ń sọ <laughs> ó wá di níjọ́ náà wọ́n wá wá wọ́n ṣàkóra wọn wá wọ́n wá ní ọlọ́run sọ pé inú ilé mi pé wọ́n ní mo ṣẹ̀ṣẹ̀ sílé ni ilé mi yẹn tuntun kan pé wọ́n ní láti gbàdúrà síbẹ̀ bọ́ bá ti dé o pé gbogbo inú ilé yẹn pátápátá ni àwọn máa tú làwọn fẹ́ yà sí mímọ́ ah wọ́n ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe sọ pé máa túnú ilé mi yẹn normally ó yẹ kí tó bá sọ pé wọ́n fẹ́ gbàdúrà kí má dà wọ́n lò but wọ́n ṣe sọ pé máa túnú ilé mi mo ní kó máa bọ̀ torí pé mo rí pé àwọn èèyàn ti ń sọ̀sọ̀kúsọ pa mi Wàsíù ni wọ́n á ní kó máa bọ̀ lọ́jọ́ yẹn náà gangan ẹ ti understand wọn fún mi time mo ní òkè má bọ̀ ẹ fẹ́ ṣèṣọ́rù nílé mi mo ní kò sí problem èmi ò mọ̀ pé gbogbo àwọn wọn ti ń ṣe mọ̀ pé mo ní àti ìdáyà àti ìdáyà Sandra yẹn ìyàwó Sandra ṣe mọ̀ pé mo sọ pé òun ló invite mi sí pati àbúrò ṣèkínà eh, mi olórí Elégùṣì tó ṣe pati ń jọ ẹ̀ tí mo lo picture yẹn ṣe ti yẹn ṣe mo pé mo lóun ló invite mi so bóyá ọmọ tí wọ́n sọ tó wọ́n sọ pé ọmọ yẹn ń kọ́ bóyá òun ló ṣe tó fi ṣògùn owó bìkọ́ tí Wàsíù bá ti dè é mọ́lẹ̀ ó ti bìlí pé ó ṣèwọ̀ bó ló ti fẹ́ rówó ẹ understand ó ti bìlí pé òun ti parí iṣẹ́ bó ló ti fẹ́ rówó but èmi máa ń gbàdúrà ọmọ Ọlọ́run ni mí mi ìdẹ bá tèèyàn jẹ́ ṣe ti yẹn wọ́n wá ní wọ́n fẹ́ wá sílé mi tó pé wọ́n sọ pé ń bọ̀ lé mi wọ́n fẹ́ ìyá lé mi sí wọ́n dẹ̀ fẹ́ sẹ́ẹ̀ṣì lé mi wọ́n ṣe sọ fún mi nìyẹn there is no problem ìdáyà tùsánà rẹ̀ ló ló ló ló ló fún mi nìyẹn pàtó dẹ̀ ti sọ̀rọ̀ ti ọmọ tó ń kọ̀ fi system èmi ò tẹ̀ mọ́ pé wọ́n ń pòwe mọ́ mi gan seriously wọ́n á ní kó máa bọ̀ ó dẹ̀ délé mi ṣe mọ̀ pé ìdáyà tù èmi kọ̀ rò pé ìdáyà tù ló ń àti ìdáyà ló ń lo wòlíì yẹn èmi mọ̀ pé wàsíù ló wà behind me lára àwọn tó kó wá mo ṣàrí pé wọ́n ṣe ń pọ̀ mo rí pé lára àwọn boys tẹ̀lé máa wúmà yẹn wá ọmọ ẹ̀ ọkùnrin àtàwọn ọmọ bọ́ìsì obìnrin kan ó nìkan lóbìnrin mo rí pé gbogbo wọn yọ aṣọ wọn yọ gétọ̀ ẹ mọ àwọn tó máa ń lọ patí tẹ máa rí tó máa wọ gíní tí gíní wọn máa ti áyọ̀nù ẹ̀ wọ́n ti fi iṣẹ́ wọ́n ti sọ di ṣẹ̀gẹ́ visa ó ti yẹ yín wọ́n áyọ̀nù ẹ̀ mo ní à ah, no problem pàtàn dé níbi wọ́n tètè dé bí ọwọ́ eight seven to eight mo dẹ̀ ṣe dé ọmọ ọ̀dọ̀ mi wà nílé àti èmi àtọmọdọ ló wà lẹ́yìn jọyìn tọrọ ọmọ mi wà ní South Africa so I just came to Nigeria so àwọn dẹ̀ dé mo lọ nu yàrá mo dẹ̀ ní wọ́n wà ní sitting room sáré mo ní gbogbo ilé ẹ free o tẹ́ bá ti kan yàrá mi náà torí wọ́n sọ pé wọ́n máa wá wọ yàrá mi náà o àti kọ́bọ́ọ̀dù mi mo ní èmi kàn lọ sínú bedroom mi ni mo kàn lọ sùn torí a máa ṣèṣe òru ṣe ti ẹ̀mẹ́ mo wá sọ fún ẹ pé tẹ́ bá ti rẹ́dì láti fẹ́ search yàrá mi o tẹ̀dẹ̀ torí wọ́n náà fẹ́ wá search like wọ́n máa ṣe wọ́n fẹ́ wá ya yàrá mi sínú bọ̀ wọ́n fẹ́ tú lé mi ìsọ̀n ti sàn mo dẹ̀ ní òkè tẹ́ bá ti rẹ́dí o ẹ pè mí o i mean ẹ mo ní kẹ́ má tẹ̀ pè mí ẹ kàn wọlé but nínú yàrá mi ni sisi kámẹ́rà tó wà ní gbogbo ilé mi kámẹ́rà wà ní gbogbo ilé just on my just on my so yàrá mi ni gbogbo nǹkan wà mo máa máa rí wọn mi lè má gbọ́rọ̀ wọn o ṣùgbọ́n màá máa rí wọn àti reaction àti action wọn wọ́n dẹ̀ ní òkè èmi kàn lọ sùn tèmi mo ní kọ́bọ̀dù mi rè kò sí nǹkankan ní títì o so èmi kò ṣe gbogbo lélẹ̀ wọ́n dẹ̀ lọ wọ́n wo lé káàkiri gbàtọ́ wá di ní twelve tí wọ́n wá ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mi náà ó di twelve mo ti jí èmi mo kọ́kọ́ lọ jí wọn pé òkè o ṣe twelve rèé a fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ọmọ ìkan nínú wọn kàn ṣe mistake ni èyí ọkùnrin kan nínú wọn kò ṣe mistake ni ó ti gbàgbé àṣẹ kì í ṣe pastor àṣẹ kì í ṣe evangelist àṣẹ olóbùkú ni bó ṣe kàn dárúkọ aláàjì àyìndé ah lóru yẹn ṣé ọmọ pé mo ní téèyàn bá súnmọ́ dọ̀ mí ní tó bá fẹ́ ṣe tó bá jẹ́ èèyàn burúkú ọlọ́run máa bá mi tu bó ṣe dá ó kò dárúkọ wá sí ẹ̀rín ni ní ah, ìbínú náà bọ̀ mo kàn pa ah, ok mo kàn wá rí i pé bó ṣe dárúkọ wá sí ẹ̀rín tán yẹn àwọn ìyá yẹn àti gbogbo ohun tó wà wọn bẹ̀rẹ̀ sí í kàn dẹ́mu lémi kí lẹ kọ́ gan-an nínú lémi ni o <laughs> kí lẹ kọ́ ọ ilé tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ ní security ẹ níbi tẹ́ ẹ kọ́ security tí ibi ìbáyọ̀ yẹ kẹ́ lọ ṣe security sí ni kẹ́ ẹ gba mọ́là kan sínú ilé yìí kó máa ṣọ́ bíbá ìtẹ́ ẹ̀ bá sílé so wọ́n á lè lọ plant nǹkan síbẹ̀ tí n bá ti kúrò nílé ṣé àbẹ̀ pé tí n bá gba mọ́là tó bá ń ṣọ́ bẹ́ẹ̀ òun ló máa ṣílẹ̀kùn fáwọn amúrọ̀bà àbáwọn kílà ayasa sí ìtọ́ ní kó wá pa ẹ́ ṣó ti yé wọ́n ṣàkọ̀ndẹ́mù everything tí mò ń ṣe wọ́n ò pé kí ni mo fẹ́ gba mọ́là fún ṣé mò ń gbàlejò ni kì í ṣe pé àlejò tí n bá fẹ́ gbà tí n bá lè ṣílẹ̀ ọ̀tọ̀ ọmọdọ̀ bá lè lọ sílẹ̀kùn kí wọ́n ṣàfẹ́ penetrate wọ́n bẹ̀rẹ̀ sí gbà tí wọ́n ti wá dárúkọ ní tó wá kù díẹ̀ kan parí ìṣòro yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí bú mi kò ń ṣe pé sọ pé orí mi burú o ọlọ́run ò ní mi burú wọ́n bẹ̀rẹ̀ sí bú mi kí lẹ kọ́ léyìn gan ẹ plan ẹ̀ dáadáa o kò sí security ẹ kọ́ gate house bẹ́ẹ̀ yẹn ṣé gbogbo ilé ló máa ní ilé gate man ni hmm. wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣe bí olóbùkú mo ní no problem wọ́n ṣà lọ ṣó ti yé bẹ́ẹ̀ bọ̀kan tó lọ yẹn àṣírí tú pé kí wọ́n ló bẹ̀ wọ́n wá ìdáyàtò sani àlọ́ introduce mi gbogbo wọn pátá gbogbo àwọn obìnrin kan tó wà ní àǹtí kan tó wà lẹ́kọ̀ọ́ tó máa ń pè ní ìyẹn ti kú sí ìsẹ̀ ẹ̀mí ehm, ṣé sẹ̀kí ni wọ́n pè wọ́n kí lórúkọ alájà tó kú tó jábọ́ tó tún jábọ́ fọ́ ìgbọ̀n alájà yẹn ó kò lè déédéé pè báyìí ah Bọ́lá pẹ̀lẹ́ ah àbúrò rẹ nǹkan ah orúkọ oúnjẹ Bọ́lá Fọláṣadé kì í ṣe Bọ́lá Fọláṣadé tèmi o ó mà náìsì o kò sẹ́ni tó bá ẹkún délẹ̀ báyìí tí ò ní fẹ́ràn jáde ló bá ní òun kú kì í ṣe mi Bọ́lá Fọláṣadé bó ṣe pè mí báyìí which promise i'm coming mi ò mọ promise tẹ̀ ń sọ promise yìí mò ń bọ̀ mò ń sọ̀rọ̀ mo máa sọ̀rọ̀ nípa tibẹ̀ yìí mò ń bọ̀ àǹtí yẹn bá pè mí meanwhile tèmi bá ti rí kọ́ọ̀lù wọn bẹ́yẹn màá sáré gbé àwọn ìyá kan wà lórí ní nàìjíríà yẹn tó yẹ pé wà tí ìlú bá yé wọn jẹ́ so àwọn náà ti wá di di ẹ̀rùn ọ̀nà tó ń jọjọ máa ń ba ayé àwọn èèyàn jẹ́ wọ́n wà wọ́n wà lórí Facebook báyìí ní èmi dè ń gbàdá mo wà lórí àdúrà mi mo ń gbàdúrà níjọ́ mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí mo wà ní mo ń gbàdúrà ní alẹ́ kò tí ì di alẹ́ pátápátá bí ọwọ́ bóyá mo ti bẹ̀rẹ̀ láti eight yẹn mo lè gbàdúrà tí n bá fẹ́ ṣe ṣòro mo ṣá wà lórí ìkúrẹ́ kó tó di pé mo máa ṣe ṣòro mo máa ṣe ṣòro every time mo ṣe gbàdúrà yẹn lórí àdúrà yẹn mo kàn rí pé fóònù mọ àti ẹ̀ wọlé ni mo kàn gbé ni mo kọ́ tàdúrà mi mi God forgive me kí jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ bọ̀tọ̀ ọlọ́run kò fẹ́ kó ń ṣẹ̀sìn náà ni bó ṣe pè mí nìyẹn ẹ bọ́lá ọ̀rẹ́ àbúrò nǹkan náà ló ṣaláìsí ló bá dárúkọ ìyálàjà ẹ̀ àti gbogbo ọmọ ẹ̀ ẹ wọn lọ sàn ló máa ń pa òwe ẹ wọn lábúrò ẹ àbúrò ọ̀rẹ́ òun yẹn torí ẹni tí ó wá di ẹni tó rìn fáàsì bí ọ̀rẹ́ yẹn ó ń rìn fáàsì bàṣírà. Oh, on your YouTube channel but wọ́n ti release ẹ̀ náà mo ẹjọ́ tó wà níwájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gbóná ṣe bí ọ̀nà dáwọn wà lórí kinní ẹ̀ i dey release it i will even me i will i will i have a lot of things to okay no problem sorry i forgot a lot of things is on my head anyway bọ́bọ́ yẹn ṣàṣọ pé i mean bó ṣe bẹ̀rẹ̀ sí fi orúkọ ẹ̀mọ́ kéèyàn dárúkọ ọ̀tá mi kì í ṣe orúkọ mi kó dẹ̀ máa sọ pé wọ́n máa sọ pé púlà náà no àbẹ́ẹ̀ni ni wọ́n máa lè kọ ọ̀kan kiri kan ah ó du everybody gan bó ṣe sọ̀rọ̀ tó báyìí bó ṣe ń sọ̀rọ̀ yẹn lọ báyìí ni mò ń gbàdúrà olúwa gbogbo ẹni tó bá ti ní kíkú olùdájọ́ kú olùdájọ́ ṣòfò gbogbo ẹnikẹ́ni èmi ò gbà jáde bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn lèmi ń dá padà fún ẹni tí mò ń sọ yìí ó lọ sí pati àǹtí Ṣadé alex tí ó ṣe fún ọmọ ẹ̀ àgbà tí first daughter wọn fẹ́ ṣe wedding gbà yẹn níkẹjà tí wọ́n mú lace yellow àti pink kan báyìí gbogbo wọn ni mo ra lace yẹn fún gbogbo wọn pátá èlé ni wọ́n ta lace yẹn tó kéré jù nínú lace yẹn gbà seventy seventy thousand gbogbo wọn ni mo ra fún sẹ́ẹ̀tì wọn ó dẹ̀ ń ro obi sí mi torí nǹkan tí wàásù ni kò máa ṣe nìyẹn mo ṣe bó ṣe ń ṣépè fún mi olúwa gbogbo ẹni bá ní kí kú olùwàjò kú gbogbo ẹni tẹ́tí bá rọbí sí mi bó ṣe fẹ́ kórí fún mi olùwàjò padà bá mu àǹtí yẹn bó ṣe pè mí báyìí kò ju bí àṣẹ kan báyìí ló tọ́jú o ló ló ló ló mi ì fi yọ wọn o ọlọ́ ìlẹ́dùnmarè ń gbọ́ kéèyàn ṣe dáadáa fún ẹ mi ò mọ̀ yín rí ẹ kò máa bá mi ní ẹlẹ́dìí ẹ̀hún náà ló bá bẹ̀rẹ̀ sí fìyà láyà ìwé ikú pé kò ń kú dànù kò ju few days no ó tó few days but ńgbà yẹn kò ju few days tán ló kù bọ̀ tí wọ́n wá sọ fún mi ó kọ́ tó táìmù kan ṣe mọ̀ pé bó ṣe máa ń pè mí tó kàn dédé bá a ṣe pè fúnra ẹ̀ nìyẹn èmi kàn wá wò níjọ́ kan wá ní àwọn pípì tó ń yọ mí lẹ́nu tó yẹ pé every time bọ́lá ṣáwọn olówó lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yẹn bọ́lá àwọn máa ní patí kan táwọn fẹ́ lọ ẹ àwọn fẹ́ raṣọ yẹn kò sówó lọ́wọ́ wọn káwọn raṣọ fáwọn máa raṣọ fún wọn ó wá di níjẹ̀ mọ́ ni mo wá jókòó wọ́n ní mo tiẹ̀ fẹ́ sanwó school ọmọ mi káwọn ìyàwó èrè yìí àtàgbogbo olóbùkún ọ̀kan yé disturb mi mọ́ I now sit down and the spirit of God was telling me that the only thing you can do right now is for you to dis I mean to hide yourself away from there pretend as if you don't have money again that you don't have anything again and you should start asking them for money that I should start asking all of them for assistance àṣìṣà yẹn náà mo bèrè dọ́dọ̀ mc òun náà sọ káàkiri pé ó máa gbé bàṣẹ́wó lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀ tó ń san mo wá sọ fún mo kàn ní àmọ́ níjẹ́ kébì náà pè wọ́n nígbà yẹn mo ní mo torí ọ̀rọ̀ wọn ti sú mi mo pe ẹni tó bá mi ra ilẹ̀ yẹn náà tó jẹ́ ọmọọṣẹ́ Zaria tó jẹ́ tó jẹ́ àtàngọ̀dù ní wọ́n porúkọ ẹ̀ tó ní kí n lọ kó mọ́tò tó ń lọ bí twelve million kí wọ́n fi gba hundred thousand The Spirit of God just says to me that I should, check, I should, I should start asking them for money. I should start asking them for money. Kí má bèèrè lọ́wọ́ wọn. Ẹ̀yin tẹ́ ń fún wọn lówó lórí social media mi ní kẹ́ má ṣoore o. Ṣùgbọ́n babaláwo àtowó tán fi tẹ́ ń kó fún wọn lára ẹ̀ fi ń ṣèkà fún yín. Mo bá pe mo kàn ní kí n pe àǹtí yẹn ni. Mo bá pe àǹtí yẹn. Mo ṣàrí nọ́mbà ẹ̀ lọ, ó dẹ̀ ríǹkì. Àwọn ọmọ ẹ̀ wọ́n máa bínú bí mo ṣe ń sọ̀rọ̀ ìjọ ọmọ tó pé mo ṣe dárúkọ ìyá wọn. But tí nǹkan tí ìyá yín ṣe kò dáa èmi kan dárúkọ ìyá mi mo dárúkọ ọmọ mi mo dárúkọ anybody dá lè bù so why orúkọ ìyá yín kò lè jẹ nǹkan torí àwọn ti ṣíta yẹn òun ni mo ṣe rí ọwọ́ wèrè tán máa ń pè ní wọ́ṣà wí àbólóbùkú wọn ẹ̀ tó à ń ṣíta torí wọ́n mọ ẹni tí mò ń sọ wọ́ṣà wí àbí wọ́ṣẹ́bù nígbà tí mo rọ́wọ́ ẹ máa jẹ sọ́nọ́mbà yẹn ọ̀run máa fìyà jẹ yín gbogbo yín pátá. ń bá pé ẹnìkan ló wá gbé ọmọ ọkùnrin má ní à ẹjọ́ ọkọ̀ ẹgbẹ́ fóònù fàlàjà ó lálàájà ti kú wọn lálàájà kú bá o bó ṣe wá dárúkọ ọjọ́ tó kú ọjọ́ tó pè mí yẹn kò ju few days tó pè mí yẹn ẹ mọ nǹkan tó ṣe ní ìfi wọn o ṣùgbọ́n mo fi ń kọ́ yín lọ́gbọ́n láti jẹ́ kí àwọn èèyàn tó bá wà nùkà yìí jáwọ́ kò nù ìkà yìí tí wàá tí ó bá mẹ̀yìn níṣẹ́ àtàwọn èèyàn tó mẹ̀yìn iṣẹ́ wọ́n kàn fẹ́ pa yín ó láwọn nǹkan tẹ́ ẹ̀ ṣèkà fún láyé ọmọ tí ẹnikẹ́ni ò tọ́jú lèmi bàbá rí mi sá àwọn ẹbí gan kọ̀ mí gbogbo ìyá tí ẹni tí mo fara jọ tí mo yẹ kí n fojú jọ ó kórìíra ara ẹ̀ láì ṣe mi ọlọ́run ló wò mí dàgbà bí mo ṣe wà yìí investment ọlọ́run tó dẹ̀ kọ́ ilé kó lè kọ́ mi kó sọ mí di àkọ́tì kò lè bí mi kò lè build mi kó sọ pé òun ò ní build ẹ̀ mọ́ níbi tí mo dé yẹn iṣẹ́ tí ọlọ́run nìkan ṣe ni ọmọ olójú elédùnmarè tí ò ṣe kiri bọ̀ ó wá sọ fún mi pé ọjọ́ tó pè mí yẹn ọjọ́ tó pè mí tí màá lájà yẹn pè mí bíi few days later wọn náà kú mi ṣé ọmọ pé mi ò dẹ̀ sọ nǹkan kan fẹ́ anybody pé nǹkan báyìí ni ẹni ṣe fún bọ̀ máa kàn máa jókòó máa kàn máa wúra mi pé what did I do wrong to all these people when I give them things they start fighting me when I do good to them they be looking for you to die when they are sick you hate them they, they will want you to be sick wọ́n ló fẹ́ jókòó sí báńkó ní bó ṣe dé láti ó ní ṣọ́ọ̀bù sí balógun àwọn ṣọ́ọ̀bù tó máa ń gé tó máa lọ gba léèsì bá lọ gba léèsì bá àti ní ṣọ́ọ̀bù síbẹ̀ wọ́n ṣàbà kó léèsì síbẹ̀ wọ́n ṣàbà máa gẹ̀ bá kọjá wọ́n lè máa rìn kiri pati wọ́n máa ṣe bí olóṣì àṣàlẹ̀jẹ́ wọ́n bá rí wọn pati wọ́n máa rí pé yàn gidi ni wọ́n. wọ́n ní ó fẹ́ jókòó sí báńkò tí mo ṣe dé láti ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn ní ṣítà ṣítà ló ń gbé ṣítà lára àwọn old estate ẹ̀ ló ń gbé ní ṣítà so wọ́n ní bó ṣe fẹ́ jókòó ó ní plastic chair plastic chair tó máa ẹ̀ tó fi ń jókòó yẹn wọ́n ní òun ló tó máa fi ń jókòó náà ní báńkó ni bó ṣe fẹ́ jókòó lè báyìí plastic chair kọ̀ọ̀kan ni bóyá ó ti expire torí náà òrùn ló wà ṣe mọ̀ pé àwọn kìnìyàn máa ní expire date bó kàn ṣe kán bó ṣe wọ̀ lẹ́sẹ̀ nìyẹn ṣe mọ̀ pé ó dẹ̀ ti bo ẹ̀mọ́ ẹlẹ́dẹ̀ tẹ bá rí ẹsẹ̀ wúmọ̀ ẹlẹ́dẹ̀ àwọn ojú wọn ti di ṣàkínà bọ̀tà ara wọn sì hìn wọ́n bóra gidi gan wọ́n bóra àwọn ṣàkí wọ́n bóra gan ara wọn rí pọ̀tọ̀pọ̀tọ̀ ara wọn bóra wọ́n lo omi wọ́n lo kẹ́míkà gidi bí kiri yẹn ṣe bù wọ́n lẹ́sẹ̀ ní ẹ̀bẹ́sẹ̀ bí ṣe ń ṣẹ̀jẹ̀ ní ó dà pé kò ṣe irun wọ́n gbé lọ sí hospital ṣá wọ́n wá stitch ẹ̀ wọ́n stitch ẹ̀ gbà tó máa padà lọ sí hospital ní ọjọ́ tó ní kó padà wá láti ọjọ́ tó ọjọ́ tó ṣépè fúnra ẹ̀ tó wíṣì mí dẹ́ẹ̀dì ọjọ́ kejì ni wọ́n ní kí nìyẹn ṣẹlẹ̀ sí gbà tó máa dọjọ́ kejì yẹn wọ́n ran wọ́n ran ẹsẹ̀ yẹn o wọ́n wá lọ sọ́sítù pé kó lọ wọ́n fẹ́ lọ tú kinní yẹn ẹsẹ̀ yẹn bóyá wọ́n ṣe ní kò jí àbí nǹkan kan ṣá bó ṣe kú no kinní yẹn wọ́n lé kinní yẹn wá wọ̀ lẹ́sẹ̀ ṣá ẹsẹ̀ wá ń ṣẹ̀jẹ̀ ó wá ń yomi yomi yomi ẹ̀jẹ̀ ṣá dànù dànù wọ́n ran bóyá kò ṣe é rán àbí nǹkan kan ṣá bó ṣe ṣẹlẹ̀ sí wọn lórí Facebook mẹ́ẹ̀ tí ìyẹn tí ìyẹn critical o ṣíà tó fẹ́ fi jókòó ló ló fọ́ o ṣíà yẹn wá gun ní ẹsẹ̀ ìkan nínú ẹsẹ̀ tó ti bó lẹ̀jẹ̀ wá ń gbà yọ wọ́n fẹ́ ran kò ṣerú wọ́n ṣà wọ́n ṣà try láti wọn iná ṣà ṣe ń ṣe bóyá wọ́n á ń lo oríṣiríṣi nǹkan wọ́n ṣà bẹ́ẹ̀ ló ṣà kú sí ṣá it surprised me mo wá ń wèé pé mo wá ń bèèrè lọ́wọ́ ara mi pé God ṣé rán ni àbóòtọ́ ṣẹ́rọ ni àbótọ́ obìnrin yóò dédé máa pè mí ni tó bá ń lọ patí patí wo ló yàtọ̀ sí patí mo kàn fi ṣe àǹtí ṣáré àlẹ́ ṣe mo kàn fi ṣe ẹ̀sáǹpù ni o pé patí yẹn mi mo rà fún mo ṣe ra mo ra ti bàṣírá mo ra ti kí lorúkọ ẹ̀ mo ra aṣọ mo dà fún gbogbo wọn ó ti yẹ yín mo ra títẹ àti ṣẹ̀rí wọ́n máa pè mí wọ́n máa fi kúrò mi ẹni bá ro kúrú sí mi kíkú pa ẹ́. Mama, máa sọ pé tí n bá ti sọ pé kékeré ẹni kan kékeré kó kúkú ìyà tó fẹ́ kó pa mí òṣì tó fẹ́ kó ta mí kó ta lé ẹ. torí ẹ tẹ bá ràwọn èèyàn mi tó bá ń jà ń you don't know reason why they are fighting nígbà tí mo tí mo tí mo tí tẹ́lọ̀ kan Pe. mí ní Canada ń bí tó ní pé ẹ mo lọ ra aṣọ mi kan mo ránṣọ mi kan pé kí ló dé tèmi lè má ra lọ́dọ̀ wash and wear àmì wọ́n ṣe ìwọ ẹ kí lórúkọ tó wà ní ṣítà ọ̀rọ̀ yẹn ò yé àwọn èèyàn ọ̀rọ̀ story yìí ni mo sọ wọ́n máa ti lísìn sí mi wọ́n máa ti gbọ́ ẹ máa sá fún Auto Bola o ẹ máa sá fún o torí gbogbo wọn agent ni wọ́n agent of the darkness ẹ̀yin tẹ̀ sí ń raṣọ ní orí Facebook yẹn ayé yín sì máa bàjẹ́ tẹ̀ wá ń lo òyìnbó tẹ́ bá fẹ́ raṣọ ẹ máa raṣọ nílùú òyìnbó tẹ́ bá fẹ́ raṣọ ẹ̀yin tẹ̀ wá ń lo òyìnbó ẹ raṣọ ń lo òyìnbó tẹ́ bá raṣọ nàìjà ayé yín máa bàjẹ́ gan àwọn kan mélòó ṣẹlẹ̀ sí ìjálù burúkú tó jálù yìí ẹni mọ́bi tó ti wá mi ò bá nàìjíríà jẹ́ òṣùwọ̀n nàìjíríà a lot of they have one mentality that is evil after selling for them i mean after helping them they believe that they are helping you and they have right wọ́n bí pé tó bá ti help wọ́n ní right wọ́n ti gba license láti pa ẹ́ dànù tó bá ti help wọn ẹ má bínú o tó bá jẹ́ owó nàìjíríà ni wọ́n kó pamọ́ tó ń fún wọn tó ń fi ń ṣe is another thing but kó máa lọ sínú snow kó máa lọ sínú ìlú òyìnbó kó máa lọ ṣiṣẹ́ báyẹn kó máa fi máa patronize àwọn kan tó wà nàìjíríà yẹn they are evil i'm telling you authoritatively okay bí mo àṣẹ bí ṣe mo kàn sọ story fún yín ni ẹgbẹ́ story tí mo sọ débi bẹ̀yẹn sí wọ́n ṣe gbá mi bíi paul ṣé mo pé mi ń sọ gbogbo story wọn lójoojúmọ́ Wàsíù Àyìndé involve in many of those things èwo ni olóògbé gbogbo wọn sinmi mélòó mo fẹ́ kà lẹ́yìn adépèlé now let us talk about ṣé mo pé ọ̀rọ̀ Olúṣọlá Ẹ̀rìn ni mò ń sọ ẹ jẹ́ tó wá sọ̀kan sí fún yín lọ́rọ̀ Olúṣọlá Ẹ̀rìn ṣé mo pé eh, Mr. Kúnlé Àyànlọ́wọ́ náà sọ wípé òun lọ sọ́dọ̀ dédé ìjọ kan pé ìgbà tí ìyá òun ṣé ìyá òun ni wọ́n ló kọ́ àbábà wọn wọn làwọn á ṣàfẹ́ṣòkú yẹn àwọn wá máṣọ yẹn lọ sí patí àwọn wá sọ fún àwọn fẹ́ fún wọn ní aṣọ yẹn patí wọ́n wá sọ fún àwọn pé yẹn káwọn má gbé lọ fún wọn patí o àmì káwọn má fún wọn láṣọ yẹn patí o káwọn má fún dédé ní aṣọ yẹn ní patí o pé káwọn gbé lọ lé fún dédé as a big person so that tó bá gbé lọ lé á lè good sí meanwhile wọ́n fẹ́ lo dédé náà fún iṣẹ́ ni láti yẹ̀yẹ́ bọ̀bọ̀ yẹn Wasiu is behind those things. One day I came from South Africa. I mean from South Africa. Lẹ́yìn tí mo parí lẹ́yìn nígbà tí mo ti wá wò pé ogun yẹn ti pọ̀ tó ń fẹ́ mo ti notice pé mo dẹ̀ ti pé Wasiu ti ń tẹ̀lé mi lọ South Africa gbogbo ilé ó ti dàrú ó ti bèrè lọ́mì ah, mọ́tò mélòó lẹ ní nǹkan kan bẹ́yẹn tó ṣàrùn fẹ́ ra mọ́tò ló sọ o ó ti wá di ọ̀rẹ́ àpàpàdé olódẹ tí ń parí di South Africa dáadáa ó wá di ní ọjọ́ yẹn èmi ti wá fẹ́ settle down sí Nàìjíríà pé ah ó ti babẹ̀ jẹ́ oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ but mi ò ní mọ̀ èmi ò ní tó bá ń ṣe kíní yẹn ò ní kọ́kọ́ mọ̀ pé òun ló wà behind it Wasiu go to any length he spend any money to destroy people's life but he cannot use the money to help anybody ó lè lo any amount to render you useless mo wá ní mo fẹ́ ní mo fẹ́ máa ta tíwájú bá ṣe máa ṣàbẹ̀rẹ̀ business mi ní nàìjíríà nígbà tí gbogbo nǹkan ti rí bákan mo ti ń change mind mi pé okay o màmá ṣe eléyìí torí èmi náà mo like iṣẹ́ jákànnárì gan but i like quick business life tí n bá kó ọjà sílẹ̀ bá mi ò fẹ́ kọjá mi pẹ́ tó bá jẹ́ twenty dollar ni mo fẹ́ jẹ sí kí n ti tà á ẹlòmíì lè jẹ́ fifty dollar tí mo ti mọ̀ gbogbo owó mi padà mo wá rí ọ̀rọ̀ dédé mo wá ní ṣé mo gbà àtọ́lọ́pàá yẹn tí bá ti ń lọ patí mo wá sọ pé mo mẹ́nìkan sọ̀rọ̀ ń jẹ́ pé à mo fẹ́ máa pé kọ̀ńténà mi ráìsì yẹn bó ṣe máa ń yá wọ́n á béèrè ní ọwọ́ ẹnìkan ní nàìjíríà ọwọ́ lédi ẹ̀kọ́ fort ló ń jẹ́ ó gbé London òun ọkọ ẹ̀ náà máa ń ó jẹ́ ọmọọṣẹ́ déndé ọkọ ẹ̀ ó jẹ́ ọmọọṣẹ́ déndé lédi ẹ̀ ti relocate padà sí nàìjíríà òun ni mo sọ pé tú Ronke Òṣòdìkẹ́ mo ṣe mọ bèbí yẹn tó gbé wá tó ló máa ń ta cream tí gbogbo wọn bá ti ń jẹ lọ́dọ̀ ẹ̀ báyìí wọ́n máa nà ẹ́ sọ́wọ́ everybody so mo wá lédi ẹ̀ ń jọ yẹn tó wá ta tó bá ń ṣàǹ irun fún mi máa fẹ́ patronize ẹ̀ ó wá sọ pé mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé apart from iṣẹ́ cream àti nǹkan kan báyìí pé business wo ló wà lucrative very well tó move very well tó yẹ pé o lè ta tí èrò bá ti kò tó yẹ máa tètè máa rówó pé torí èmi ẹṣẹ ti understand téèyàn bá use mọ náírà mi tó èmi ò kàn fẹ́ máa use mọ náírà kí n má ẹ ti understand bẹ́yẹn gbàtọ́rọ̀ mọ́tò tó yẹ pé tó bá gbé mọ́tò lẹ̀ bíi pé kán ní kán lọ jí gbé bíi pé kán ní kó gbà lọ́wọ́ ẹ̀ kó kó mọ́tò dé kán ní káwọn kọ́sítọ́ọ̀mù gbẹ́ńbágò lè kán ṣàlè ìlú ń gbàjò kó ṣàlè ṣọ́ọ̀tì. ó wá ní kí n máa ta pay rice pé tí n bá kó tí n bá ta rice mo ní rice ah, mo ti ta rice rí bọ̀ mi ò mo ní mo ti ta rice rí o tó máa kó rice wá láti eh, Kútọ̀nù gbà yẹn tó wá ti já síjẹ̀bú òde wọ́n máa pè mí ní Auto Bola o kọ́lọ́run fọ̀rùn sán pẹ́ sunday tó bá kó sọ́dọ̀ sàmúsà kó ṣe mọ̀ pé tó máa lọ kó mọ́tò gbà ẹ̀ wọ́n ṣáà máa fi bíi báàgì mélòó mélòó sí gbogbo àwọn tó máa ń kó mọ́tò yẹn wọ́n máa fi ra bíi mélòó mélòó sí so má dẹ̀ ti pè mí pé wà ẹ̀ máa rà máa gbogbo ẹ̀ mo ṣáà ń kó máa kó lọ sọ́nà lẹ́kí lọ́hùn láti lọ ta òkun máa kó lọ sọ́nà òkun. so mo ní mo ti ta ráìsì rí pé ráìsì ò lérè ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n ó máa ń yá gan nígbà yẹn ó ní trailer kan wọ six èló ní amẹ́ni six hundred bags ló máa wà nù trailer ó ṣàsọyẹ tó máa jẹ́ fún mi nígbà yẹn ṣe ti yín mẹ́yẹn ráìsì yẹn kò tí ì wọ́n púpọ̀ mọ́ ẹ̀ so ó ṣàsọyẹ tí gbogbo ẹ̀ máa jẹ́ mo ní màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú trailer kan ó ní wọ́n ní trailer kan yẹn bó ni máa já sóní tí bá ti gbé dé dálékọ́ àbí tí mo bá gbé dé tó bá jẹ́ pé òyìnbó ni mo fẹ́ gbé lọ ó ṣàsọ gbogbo junction àwọn ibi tó máa ń já ráìsì yẹn sí tó yẹ pé tó máa ti gbé dé báyìí wọ́n máa ó lè má fẹ́ lówó lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀ tó bá ti já fún wọn àwọn ọmọ yíbò àtàwọn gbogbo àwọn tó ta yẹn wọ́n sọ fún ẹjọ́ tó máa gbowó wàá tún gbé tó bá tún ti gbà á pé bọ̀ láàrin ọ̀sẹ̀ kan mo wá bèè lọ́wọ́ ẹ̀ pé èló la máa jẹ lórí tá a bá fi lẹ́sẹ̀ seven to eight million ra trailer àbí ten million ra trailer kan ó sọ owó tó máa jẹ́ ńgbà ó lè má ju one hundred thousand lọ́bọ̀ mo mọ̀ pé torí pé ó fẹ́ jó ló fẹ́ mú mi wọ àmì ló fẹ́ sọ fún ọkọ ẹ̀ ọkọ ẹ̀ máa jẹ èrè tó pọ̀ torí àwọn tó ń ṣe ẹ̀tàn sábẹ́ but èmi ò mind mo mọ́ wá jókòó mọ́ àwọn bóyá èló ni sixty thousand àbí eighty thousand tí èmi máa jẹ tó máa dẹ̀ tó bí ọ̀sẹ̀ méjì kí n tó jẹ tí mo dẹ̀ máa fi adú mílíọ̀nù yìí mo dẹ̀ wá sọ fún oúnjẹ pé kí wá ni a ṣe máa ṣe kíní pé wọ́n tún ló risk pé ńgbà míì tó bá tún kó wọlé o wọ́n lè ní kí custom gbà lọ́wọ́ mi náà ó máa jẹ eighty thousand àbí sixty thousand wọ́n máa máa gba odidi trailer lọ́wọ́ mi ní èmi ò láìkí business tó bá ti ń ṣe ní illegal pé mo fẹ́ nǹkan tí máa ṣe tẹ́ pé máa san duty mi tẹ́rẹ̀ mi ó ní òkè ẹni tó mọ míwà bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ní ọjọ́ yẹn lórí fóònù ọlọ́pàá mọ̀ pé tí bá ti ń jáde máa ń lọ pẹ̀lú ọlọ́pàá ó dàbí pé olúṣọlá ẹ̀rí wà lẹ́gbẹ̀ẹ́ mi no kò sí lẹ́gbẹ̀ẹ́ mi bọ́ńbọ̀ gbogbo yẹn fóònù mi ti wà hack ẹni tìtì bá ti ń sọ láti abroad o gbogbo ẹ̀ pátá ni kí wọ́n máa mọ̀ àti gbogbo àwọn pípì yìí so ní ọjọ́ yẹn ṣá bí ìyẹn ṣe sọ fún mi ni ẹ kí n sọ fún k1 pé ẹ kéwọ ní bó tún ṣe mú suggestion wá nìyẹn àṣẹ ẹni tèmi bá sọ̀rọ̀ tó ń mú wá yẹn tó jẹ́ Rónkẹ́ yẹn Rónkẹ́ Òṣòdìkì yẹn àtẹni tó mú wá yẹn gbogbo ó ní connection pẹ̀lú K1 kò sí gbogbo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bá ṣe dá lọ o kó lọ sọ́dọ̀ MC o kó lọ sọ́dọ̀ ilé o kó lọ sọ́dọ̀ ọ̀tọ̀ wọn o ó máa padà sọ́dọ̀ K1 ó ṣe wá ní níjọ́ yẹn lónìí ẹ ipe ẹ̀mẹ̀ K1 sọ pé kò ń gbé mi lọ sí ọ̀dọ̀ ẹ mọ̀ kó wà ní mọ́tò tí a fi ń sọ̀rọ̀ ní ọjọ́ kan tí mo fi ń bá comfort sọ wípé kí wọ́n sọ pé kóun gbé mi lọ sọ́dọ̀ déndé mo ní kí n dédè fẹ́ ṣe ó lọ́mọṣẹ́ kí wọ́n ní pé òun ló ní òun ló supply ó ní ráìsì o tó bá ti jẹ́ pé nípa fàyàwọ́ o nípa kán gbé ráìsì wọlé sí nàìjíríà pé déndé ni pé déndé ni o mo ní déndé mo ń gbórúkọ déndé agbọ́sọ̀rì déndé bọ̀ mi ò mọ déndé o pọ̀ tó ní kéwọ́n ó bá ti débẹ̀ ń pé kíákíá pé wọn ò ní máa sísì wọn ò ní sísì ráìsì mi tí n bá fẹ́ gbé ráìsì ṣé mo ẹni tó dẹ̀ fẹ́ mi mo fẹ́ mo láìkí iṣẹ́ kí n ṣiṣẹ́ kí n rówó mi bí o ṣe yìí ò tiẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bá rí mi ibi tí mo ti ń ṣe ẹsẹ̀ mi lè bú báyìí kò sí nǹkan tó kàn mí ṣé ti ṣe bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ yà ló bá gbé mi ló bá níjọ́ yẹn a máa lọ ló bá fix date ló bá ní ká lọ la dé ọ̀nà ọ̀nà yẹn ó jìnà o ó dàgbà ti fẹ́ kọjá nàìjíríà gan hòtẹ́ẹ̀ déńdé mi tó ní sí bóyá inú gbó báyìí títí eyín ló bá ṣàdébẹ̀ lábá débẹ̀ láti àárọ̀ mo rántí aṣọ tí mo wọ̀ jẹ́ mo wọ track down kan báyìí leopard ó dàbí tigers kìíní báyìí up and down bá ṣàjókòó mo ṣe irun mo ṣe ṣùkú ìgbà yẹn mi mo ṣàṣe ṣùkú simple bẹ̀ mo á dé fìlà mo wọ canvas mo ṣàjókòó ó ṣàlóńbọ̀ o a dúró síbẹ̀ yẹn láti àárọ̀ tó ó ní a máa tètè débẹ̀ o la tètè débẹ̀ náà la dúró dúró dúró dúró dúró dúró dúró títí dìrọ̀lẹ́ ni mo ṣáà rí pé oríṣiríṣi àwọn boys níbi tí mo jókòó sí ní reception mi tó ní kí n jókòó sí ni bọ̀bọ́ yìí náà dẹ́ ń lọ ló ń bọ̀ ló ṣáà ń lọ ó ń rìn ráǹdì ó ń lọ ibi tó máa lọ ibi tẹ̀ ṣáà jókòó síbẹ̀ ìjọ ọ̀la máa rí hàn ó mọ̀ ọ̀gá mọ̀ ọ̀gá wọn lọ sọ́nà òkúta ni àmì wọn ṣe kiri kan wọ́n ṣàdé láti kiri kan iṣẹ́ ni wọ́n wá sùn ni wọ́n ṣe kiri wọ́n ṣàtọ́ wọ́n sùn lọ́wọ́ o sùn lọ́wọ́ just like bí ọ̀gbẹ́ni Mr Kunle ṣe ń sọ níjọ́ ìbò ṣe ń sọ báyìí mi ṣe ń wò nìyẹn lára àwọn èèyàn burúkú tí wọ́n máa gbogbo wọn yẹn tán máa ń lò láti fi slap èèyàn náà ni mi ò mọ tó ní kọ́ńgbé mi lọ ṣe mẹ́ẹ̀ bá ṣe dúró títí ilẹ̀ máa fi ṣú níjọ́ ọlọ́run ló ní wọn pa mí sọ́nà náà gbogbo orin ṣáà rí oríṣiríṣi àwọn èèyàn tẹ́lẹ̀ bá dé ẹ̀yàn ọmọọṣẹ́ déńdèrè o ẹ̀yàn náà máa sà ẹ̀kọ́ àná ọ̀gá ńkọ́ aláàjì ńkọ́ oníkọ̀ọ̀kì kan wọ́n yà máa háìpà aláàjì lójú mi wọ́n máa háìpà torí pé wọ́n bèèrè pé èmi ò pọ́nlé bó dẹ̀ pọ́nlé kí ni mo fẹ́ kí n ṣe fún ọkùnrin tó mọ̀ kò ń ṣe kó fún mi lówó mi ni mo fẹ́ fẹ́ yín kò sí kọ̀kọ́ tó jẹ fún mi ní kọ́bọ̀kọ́bọ̀ tèmi yẹn owó tèmi dẹ̀ níyẹn gan in fact nǹkan tí bàbá ọmọ mi lè fún mi wàsí ò lè fún mi ó ti yé yín kò sí kọ̀kọ́ tó máa fún ẹ ju pé kọ̀kọ́ máa ṣe gàràjé kọ́ máa fi àwọn bọ́ìsì kọ́ máa gbogbo tó ní kọ́ máa yé ẹ jẹ́ ògùn ẹ kọ́ ṣáta ẹ̀ tó pieces bá ṣe jókòó títí títí títí wọ́n ṣàfẹ́ fi mí wọn gbogbo everybody so that wọ́n máa dààmú mi bí wọ́n bá ti ń bá wọn máa fìyà jẹ mí bí wọ́n bá ti ń báyìí òun ẹ̀dẹ̀ máa ṣe bí ìpèsè lóní kan máa tọ́jú ẹ̀ wọ́n fẹ́ máa fìyà jẹ ni gbogbo tó bá tún rí lọ́wọ́ ẹ̀ kàn gbà sọ̀rọ̀ mo kọ̀kọ́ tìyẹn náà ṣọ́ọ̀tì ni bí ọ̀bọ̀dá yẹn ṣe sọ pé òun jókòó sílẹ̀ wọn ò jẹ́ kó òun rí déni ó lè rí torí pé iṣẹ́ kan ni ó kàn ní kán yẹ̀yẹ́ ẹ̀ ni Wàsíù Àyìndé máa gbé ẹ káàkiri lọ́dọ̀ àwọn fáǹsẹ̀ òun fẹ́rẹ̀ òní ṣiṣẹ́ yẹn á máa bẹ àwọn èèyàn láti máa ṣiṣẹ́ yẹn fún ẹ wọ́n máa bá yí ẹ jẹ́ so á wá béèrè àwọn yóò wá ní à ọ̀gá ń sùn o bọ̀tí bíi tírélà mélòó lẹ lè rà tẹ́ bá fẹ́ rà tí wọ́n náà bá tún wọn sọ pé òkè ẹ tá a bá lè ra tírélà méjì àbí kọ̀ọ̀kan wá tún wò pé òkè owó tírélà méjì tẹ̀ sí wà lọ́wọ́ ẹ̀ ẹ one twenty six hundred bag kan pẹ̀lú six hundred bag kan times two wọ́n ti calculate iye tó wọ̀ ẹ̀ jẹ́ ok owó sì wà lọ́wọ́ ẹ̀ ẹ̀ mọ orúkọ bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí á tún pe àwọn ìyá yẹn owó sì wà lọ́wọ́ ẹ̀ o owó sì wà lọ́wọ́ ẹ̀ á máa pè é á máa wọ́n máa bẹ̀rẹ̀ sí wọ́n á máa dà yín láàmú this is what Wasiu do you understand me ìyẹn tó ní kí wọ́n ṣe fún bọ̀dá yẹn ni pé Mr. Kúnlé ni pé kọ́n ṣàbáwọn yẹ̀yẹ́ kọ́n má fún lówó kó dẹ̀ jókòó síbẹ̀ bíi kíní kó máa expect á máa expect pé at least ó máa lọ bí ó tiẹ̀ ju torí ẹni yẹn tó bá dójú agbo ó lè fún wọn ní hundred thousand ó lè fún wọn two hundred kan lọ pín tí wọ́n wá àwọn èpo tó bá gbé ẹja aṣọ lọ́bẹ̀ tí ó bá ti ẹja aṣọ aṣọ bí ó ti ẹ̀jẹ̀ ten thousand láṣọ yẹn bí ó kéré jù àfún ẹ ní hundred àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kó ti jẹ́ fifty wàá ṣàgbà kankan kì í ṣe wàá kankan ló bá gbà wọ́n ní kí ó yọjú sí ẹ ó ti pè order from above Wàsíù ló ń very wicked man read my lips he's a wicked man he's a killer. anybody tó bá ti lè ṣe ìkà fóbìnrin àkọ́kọ́ tó ṣe fún kejì tó ṣe fún kẹta tó ṣe fún kẹrin tó ṣe fún àǹkarùn tó ṣe fún kẹfà tó ṣe fún keje ẹ mọye táṣà obìnrin tó ṣe ìkà fún ni tọkọ tọkọ fọ ọkùnrin ẹ dẹ̀ mọ̀ pé kó tọkọ̀ fọ ọkùnrin ẹ mọye ọkùnrin tí ọ̀rùn kátébù ni tó obìnrin náà ọ̀rùn kátébù ni so ẹ̀jẹ̀ mélòó mélòó ni èèyàn tẹ́rù pọ̀ wà lọ́wọ́ ẹ̀jẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ ń ṣàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín lọ́wọ́ kí wọn. bọ ọ̀gbẹ́ni yẹn náà tí wọ́n ń pè ní àyàn Mr. Bob tó bá jẹ́ kó lè dance to his tune kó máa lòun náà láti bá a bá yí àwọn èèyàn jẹ́ tó bá jẹ́ pé ó ní àwọn obìnrin tí ó jẹ́ pé àyàn ké má nìyẹn tó jẹ́ pé ó gbà kí Wàsíù bá kó fi òun náà sọ́wọ́ ẹnìkan kó òun náà máa bá a bá yéèyàn jẹ́ ó possible kó má lè ṣe bẹ́ẹ̀ yẹn fún but ẹni yẹn ò gbà kó bá yé òun jẹ́ àmì kó bá yé àwọn èèyàn jẹ́ látọwọ́ òun ó ti yé mẹ́ẹ̀ ó rí bí threat you have to be an instrument bad instrument ni òkun ṣe good instrument in the hands of K1 before he can, you can be benefit from whatever he has. to God no be small kò ṣe rọ. nígbà tó dárúkọ máa yẹn ṣé mo pé mo dárúkọ débìrì gbogbo àwọn fans déédéé gbogbo àwọn tó ń ṣe kíní gbà yẹn tó bá ti <laughs> mi ò fẹ́ sọ̀rọ̀ déédéé mo ti sọ̀rọ̀ déédéé rí gbà yẹn mo jẹ́ jẹ́ ká gbàgbé gbogbo àwọn tó máa máa pariwo déédéé kíní kan ti rìn ké déédéé lo àwọn wicked souls ọdún déédéé ní àwọn èèyàn ní power house nírú àwọn tó wá látọ̀nà sanwó ọ̀tà lọ́run tó bá ti jẹ́ tó wà ní house of kinní kan no want to talk about them no come for me o Wasiu need to be queried it's not Nigeria is not built for K1 ọkùnrin yẹn kò parọ́ mọ́ K1 a lot of his uh, boys irú. ìgbà tó ṣẹ̀ nígbà yẹn tó fẹ́ kó ń dáríjì òun. wàsíù lásán ẹni tẹ bá lẹ sọ yín ní wàsíù àyíndé tẹlẹ bí mo tẹ sọ wàsíù àyíndé ó má máa wò yín pé abẹ ìyá wèrè ni. I don't want to go to this one. I want to talk now. I don't want to go into that case because people will be thinking irọ́ ló pa. bọ́n ṣe gbé mi lọ sọ́dọ̀ nílé mo jókòó látàárọ̀ dalẹ́ owó ráìsì yẹn wọ́n máa mẹ́sọ̀ nǹkan gbà tán ni pé ṣóṣì wà lọ́wọ́ ẹ̀ ìyẹn ló fi wá jáde ńjọ́ kan tí mo ní wọ́n ń dà mí láàmú tí wọ́n sọ pé wọ́n ní kán fògùn sóúnjẹ fún tí mo déwájú police tí mo lọ station tí àwọn guys kan wọ́n yàbò station tí mo sọ fún yẹn kì í ṣe rọ́ọ̀ àwọn tí ó lè àwọn frosta àti àlímọ̀ṣọ́ tó bẹ̀ wọ́n lẹ́sẹ̀kẹ̀ tí wọ́n gbogbo olè nàìjíríà àtàwọn tó ń ṣèkà nàìjíríà they are one they know themselves they know themselves wọ́n wà ní unity babamba. o lè ṣe rí pé ìjọba nàìjíríà tó bá ti ní wọ́n ṣe nǹkan kan tó good they want to they will break the government they will destroy spiritually and physically they have caused a lot of problems. i tell you ibi tí ẹ̀fọkàn sí lógún ti ń wá àwọn tó súnmọ́ ní ìgbìmọ̀ gan ló ń fogun jà ní ayé tó tó ayé àkàmọ̀ra. <laughs> Hmm. Hmm. nígbà tó dé bí ń jọ yẹn ẹni yẹn kàn fẹ́ ẹni yẹn kàn ṣe mistake ni ó ní òun máa ṣàlàyé gbogbo ibi tí wọ́n ó ṣe ti dé station yẹn ó ti mọ ibi tí ó ti mọ ẹ tó pè ó ní èmi ò mọ èmi ò tiẹ̀ dárúkọ ẹ pé bóyá òun ló ń yọ mí lẹ́nu when i go to station i don tell i don call people i don tell people that i don tell the police pé òun ló yọ mí lẹ́nu but lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti dé báyìí In police and uh, eh, if it because of a eh, person where you kini kan mafia you marry i mean you friend i say i don't friend mafia pàtí Rótìmí bọ̀bọ̀ me. tán you don't ní àlìmọ́ṣọ́ tara àwọn froster tó wà mẹ́ ló wá pè mí bó ṣe dé báyìí tó bá ní ẹ eh, àwọn máa ṣe pé kí n kúrò ní station Yeah, me pay to ọmọ yẹn wọn ò fẹ́ kí ọmọ yẹn kún statement ọmọ yẹn select. bọ́n ṣe máa ní tó máa connect yẹn mo ṣe sọ fún yín pé even gan nínú ọ̀rọ̀ Mohbad mo lọ́wọ́ kéwọ̀n ni mo rí ń bẹ́ẹ̀ Ah, ọlọ́run eré màrí ń gbọ́ àti máa ń sọ̀rọ̀ wọ́n fẹ́ báyé kéwọ́n jẹ́ ni kéwọ́n kọ́ máa sọ̀rọ̀ èèyàn lójoojúmọ́ ẹmọ ọdún tó fi dí pẹ̀lú mi ni anybody tó bá tiẹ̀ sọ yẹn gan pé ó fẹ́ báyé òun sọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ do you know how many years ó fi dí pẹ̀lú mi tí mo sọ̀rọ̀ ẹ̀ títí di ọ̀la ṣé ó fi mí lọ́rùn lẹ̀ ni mi ìgbàgbé ẹ̀ ni there was a time mo ń praise ẹ̀ níbí tọ́níṣà máa praise ìjẹ̀bú máa praise ìjẹ̀bú lèmi náà bá bẹ̀rẹ̀ sí koríkì ìjẹ̀bú lẹ́yìn ìgbà náà ló wá strike me tọ́ni kí máa koríkì ìjẹ̀bú yẹn náà ṣe wá strike me wọ́n ṣe wàá rí bàbá ọmọ mi mú. ó wá pé ló bá ní kí n má wọrí pé ẹni tó máa bẹ̀ sí kéwọ̀n wọn ni ṣé kéwọ̀n wọn ni kí wọrí ìyẹn bọ̀bọ̀ yẹn ọlọ́pàá yẹn ló ní kó kó sọ pé ẹ kó má kan jẹ́ kí n kó station pé kí n ṣá kó station sí police nọ́mbà àǹtí yẹn ẹ̀mí ọmọ Ìgbò tó jẹ́ DCO yẹn tó wà ń ṣẹlẹ̀ yẹn ó wà lọ́wọ́ mi kí ló iye ká kí lorúkọ ẹ̀ náà ó wá sound like a friend nígbà tó yá ó wá ní kẹ́sà kó station ó dáhùn máa pè é sí pé kí n má wọrí pé kí n máa lọ lé wọ́n máa bá mi pé wọ́n máa pe aláàjì wọ́n rò pé aláàjì kò pẹ́ o kò jìnnà náà bá bá mi bó ṣe dé ẹni bá korí mi níbikíbi ba etí mi sọ kúlúkúlúkúlú báyìí ẹni bá korí mi níbikíbi ba gbogbo yín papọ̀ bó ṣe dé mo ní mo tẹ̀ sí sọ fún ọmọ mi mo ti sọ fara mi pé tí wọ́n bá ti dé mi níjẹ́ kó wọlé ṣó ti yé mẹ́rin wọ́n ní kí n máa lọ pé wọ́n máa bá mi lé ọlọ́pàá náà ní kí n máa lọ gbogbo statement tó ń gbà wọ́n ti gbà á tó ti kọ tẹ́lẹ̀ ó ti ó ti gbà dání àwa délé kò pẹ́ náà kò ju bíi fifteen minutes twenty minutes wọ́n ṣe dé ó kọ́ lọ ẹ̀kọ́ ó rò bóyá òun fẹ́ wọlé mo kàn lọ bá wọn lẹ́nu géètì ni mo ṣí géètì wọn á dúró síta mo ní ká dúró síta àlè wọn lè wọ compound mi torí ngbà yẹn kò sẹ́ni mọ̀ tó ń gbénu ilé mi èmi nìkan náà ni àti ọmọ ọ̀dọ̀ mi àti ọmọ yẹn ṣé ọmọ ọ̀dọ̀ ti wà mẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣàṣẹlẹ̀ ṣá bàtà wá délé o àmì tó wá yá o ó wà ní oníṣẹ́ ọ̀nà la fẹ́ dúró sí ni mo ní ẹnu ọ̀nà ni mo ní I don't trust anybody ó wà ní òun ti pe àwọn èèyàn bọ̀ kí n jẹ́ kóun pè padà lójú mi sìn kó lè mọ̀ pé òun ti pe àwọn èèyàn wọ́n ní no problem ló bá gbé sí kọ́ ló bá pe ìyàwó kékeré ìyàwó barista kékeré ó lóun ti bẹ̀ ẹ́ pé pàdé òun náà ni kẹlẹ́mẹ́ pé gbogbo àwọn obìnrin wọ̀nyẹn ló ń jọ ń ṣiṣẹ́ òṣì ó lóun ti pè é pé ló ti pe Wàsíù pé torí ó ló máa gbé kọ́ọ̀lù nísinsìn ó dẹ̀ gbé kọ́ọ̀lù tó tọ́ ó dẹ̀ pé Wàsíù dẹ̀ ó dẹ̀ gbé ló bá ní ló bá sọ fún Rótìmí ló ní òun ti pàlájì pé ọmọ ilẹ̀ yẹn pé aláàjì sọ pé ṣé owó sì kù lọ́wọ́ ẹ̀ tó bá kù lọ́wọ́ ẹ̀ gbogbo tó bá ti kù ẹ̀ ṣáà máa bàjẹ́ lọ ẹ̀ gbogbo ẹ̀ dànù etí mi ni mo fi gbọ́ mi o kì í ṣe pé wọ́n sọ fún mi ẹ jọ kí ni mo ṣe fún ìgbà tó yá tá a bá débi ìbàwọn ni kán lọ bẹ̀ yàn kan kán lọ bẹ̀ kó wá sọ̀rọ̀ ẹ̀dínkì ní ẹjọ́ kí ni mo ṣe fún ẹjọ́ kí ni mo ṣe fún Wàsíù kí ni mo ṣe fún àwọn olórí burúkú wọn máa sọ pé ọlọ́run kó gbà wá ọlọ́run má jẹ́ àṣòbòdó olórí burúkú yìí wà tó yẹ pé aṣẹ́wó lẹ́yìn èyí tẹ́ máa sọ tẹ́ lórí Facebook yẹn ó dóyin bóyá ó dóyin pẹ̀lú hundred pounds àbó dóyin pẹ̀lú hundred dollar ó lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ jákujàku I'm talking about my business. I was in business. I was in my where to do person on my own. Mi ìdẹ́ni mo mi ò dẹ́ni ṣaṣẹ́wó. Ó dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Ó dẹ̀ mẹ́sọ̀ kó ba business jẹ́. Gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ gbogbo àwọn bísílẹ̀ yẹn máa sọ pé ìwọ ní ta máa bẹ̀ dé ní tán sọ pé any order from abo. wọ́n náà sọ pé ewédú ló máa la. gbogbo yín ẹ̀ nírè ewédú tà. Níta wish mi ló máa jẹ́ titi yín. Whatever you wish me ló máa jẹ́ ìpín titi yín olórí burúkú wọn tẹ́lómi tó bá ti ń ṣẹnu yàmàyàmà tó ń ṣe bí olórí burúkú lórí social media ń bíbà màmá wò pé tẹ́lómi bá ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa tó òṣèlú màmá rẹ̀ pé ẹyin olórí burúkú nínú mọ́tò lórí máa pa yín dànù. ní àdìmọ́ ìṣọ̀bẹ ṣé mo purọ́ story mo ti sọ láti sísẹ tí mo ti dé ni ṣé mo sọ ó yàtọ̀ gbogbo àwọn tó wà ládùúgbò mi pátá ló bẹ̀ tí n bá jókòó nígbà yẹn kò mọ̀ pé mo mọ ọlọ́pàá ó kàn ń wò pé ẹ mọ̀ nǹkan ìkọ̀kọ́ tún surprise ẹ̀ńjọ́ tí mo sọ pé mo pe kọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ ẹ kí lórúkọ bàbá yìí ṣé àwọn ọ̀nà torí pé gbà ìwọ̀n mọ̀ pé mo use mọ ọgbà ọlọ́pàá kó mọ mi they don't know anything about me you understand me Wasiu is a terrible person Wàsíù have destroyed mélòó ni mo fẹ́ kà lẹ́yìn adépèlé Wàsíù pẹ̀lú àwọn ọmọ wèrè tó ń kó káàkiri. tí Wàsíù tó bá dé Ondo state tó bá sá lọ sí Ondo state àwọn tó ń ṣe àjálẹ̀ lóndo state tó máa connect wọn lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló ṣe ń sọ níjọ́ tó sọ pé ní street gbogbo Nàìjíríà kò síbi tó ń wò mọ́ àmì ní gbogbo orílẹ̀ Yorùbá yẹ pé kò sí street tó ń wò mọ́ pé king of the road lòun bẹ́ẹ̀ ló sọ òótọ́ dẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ sí mi nínú ilé táwọn fámìlì mi tó involve tọmọ bàbá mi kan tó gbé ilé bàbá mi ta ilé bàbá mi tó ń tà ẹ bèrè lọ́wọ́ mi bóyá wà sí òlọ́wọ́ mẹ́ ẹ bá mi bèrè bóyá wà sí òlọ́wọ́ mẹ́ tán ni wọ́n wá rà látàbújá ẹ bá mi bèrè bóyá bà wà sí òlọ́wọ́ mẹ́. Wasiu is a demon. Wasiu is a killer. Wasiu need to be queried. Wasiu is a terrorist for real read my lips wọ́n máa ní ẹ ó fẹ́ ba tiẹ̀ jẹ́ ó tún tèmi ṣe ni tí bàbá ọmọ mi ò bá tiẹ̀ tí ì kú àbí tí ò tí ì ṣe nǹkan tó dé this person you know how many millions tó bàjẹ́ i'm well to do woman i don't sleep around i do my business go get an enemy gbogbo àwọn tó mọ̀ mí ní ẹ̀pẹ́ they know me for my business they know me for my business wọ́n lè ní Auto Bola wọ́n lè wọ́n ń pè mí ní Auto Bola wọ́n lè princess ìburú i don't give a damn i mean i don't i don't take i don't take cheats but mo kì í jalè mo dẹ̀ kì í ṣaṣẹ́wó mi dẹ̀ go get and mi ò ṣe go digger. simply because tó bá ti rí èèyàn kan tó bá sọ pé kò léèyàn o ti wá rí pé ọmọ ta ni ta ni bàbá tó ń gbọ́ Wàsíù Àyìndé ta ni dádì ẹ̀ original father biological father ẹ̀ ta ni tí o bá sí àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé sókè tó sọ pé wọ́n like music ẹ̀ kí ló wá fún wọn téèyàn bá wá like music ẹ̀ tó ṣe dáadáa tí àwọn èèyàn yẹn ṣe dáadáa fún ẹ ṣé burúkú ló máa ṣe fún wọn padà simply because kò réyàn lẹ́yìn mi kò mọ̀ pé mo lọ́lọ́run go and check on this Facebook ta ni Wàsíù Àyìndé ta ni àwọn èèyàn blọ́ọ̀gì tó gbogbo àwọn tó ń ṣe blọ́ọ̀gì ní ọ̀sán àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ìlú wọn ti sọ pé kán blọ́ọ̀gì ni àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ń sìn ó tún fẹ́ máa dojú wọn kọ mí àwọn apààyàn Wàsíù àmàdojú àwọn èèyàn kó èèyàn èèyàn gidi torí ẹ̀ mo ṣe kí bàbá Mohbad lẹ́nu you don't know anything they will think you be thinking that they are fighting for you they are the one behind the problem the sin tí wọ́n ń jẹ́ jìn ìgò ohun ni ó wà nínú ìgò tó ń jẹ́ jìn tó dẹ̀ pretend fún yín tẹ́ mama máa mẹ́lò mi tẹ́ máa máa ṣípè fún àwọn ni mo sọ read my lips. wàsí àmọ́ agbowó lówó owó royalty ati gbogbo iṣẹ́ tí ọmọ yẹn ṣe ó pẹ̀lú nǹkan tó fi pàdánù àti wọ́n ti bá yàwó ẹ̀sùn tó bá bá obìnrin ọmọ yẹn kì í ṣe pé bóyá ó máa sọ pé òun ló máa bá yàwó wọn á dẹ̀ tún máa lé wọn kiri á tún máa halẹ̀ mọ́ wọn á tún máa dààmú ayé wọn tó bá tún sọ̀rọ̀ àtúnlò máa pa ẹ́ what a life ní orílẹ̀-èdè tí wọ́n jọ bí wa sí ta ni ìyá bàbá mo sọ́ọ̀rì mi ò bú àgbàlagbà but ta ni bàbá tiẹ̀ gangan ní orílẹ̀-èdè nàìjíríà tí bàjẹ́ àwọn pọ̀lísì àtàwọn alágbára ayé àwọn èèyàn dẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ ni wọ́n pè ní agbára ayé táwọn alágbára gan tó bá gba agbára lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ̀pọ̀ tẹ̀ gan agbára ò ní tó ìmúṣe sọ pé kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ Break him down the way he normally break people down. He has destroyed a lot of souls and life. Whatever ti ma sọ for real ni confirmato. Èmi tó yẹ pé àwọn èèyàn máa ń wò He look at me like a fool and I act like a fool to some people at times. Mo jẹ́ sọ fún yín to tó sùn bí ọlọ́gbọ́n ní ẹ̀gbọ́n ìgbà. Wàsíù àṣejábùjàkú sí ẹ, a ní káwọn èèyàn àníkàn máa abẹ àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ àtàwọn ọmọọṣẹ́ àníkàn máa ó ń fi wọ́n jà kiri ni gbogbo àwọn tó máa sọ pé fans ẹ̀wọ̀n yẹn àwọn tó sọdọ ọmọdọ̀ yẹn tó báyé wọn jẹ́ náà wọn ní choice mọ́ ìgbà tó yẹ pé tí òun tí iṣẹ́ tó bá ràn yín pé kẹ́ lọ ṣe tó bá ní kẹ́ fọ́ ìdí èèyàn tẹ́ ẹ̀ bá fọnà ẹ̀ ní jẹun tó bá tún lọ fẹ́ lọ ṣiṣẹ́ kápẹ́ńtà àbí tó kọ́ kò ní jẹ́ kó orí ṣe kò dẹ́sí tó bá gbéṣẹ́ fún ẹ so you be forced to be to be doing that ẹni tó rí ọmọ mi ọmọ mi àkọ́bí mi for the first time ó sọ you no regret having me as your stepfather má jẹ́ abayé ọmọbìnrin yìí jẹ́ báwo ló ṣe mọ̀ pé wọ́n fẹ́ bayé mi jẹ́ torí ngbà yẹn tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ sí mi kí n má bàa sọ pé òun mọ̀ ń pa ẹ̀ kí n má bàa sọ pé wà sí òun mọ̀ ń pa ẹ̀ mo ń lọ sí èkó báwo ló bẹ ife létí mi adéko ó ní kí n pè wọn nígbà tí wọn náà nídìí ọlọ́pàá kó ba lè bá mi gba ìwé yẹn nígbà tí wọn ṣàní wọn gbà wọn fẹ́ gba six hundred thousand ní ọjọ́ ìmú ni mo ti san owó tán wọn ní six hundred thousand tí mi bá san wọn ni ní ní ní ní nako ni o àwọn fast forward fast forward ló bá gbé mọ́tò láti Dubai gbà yẹn kì í ṣe owó kì í ṣe owó custom tó máa fi clear mo ti san owó láti kí n tó wá sílé o tí mo ti kó ọjà wá sí nàìjíríà mo ti kó bàtà báàgì oríṣiríṣi tí mo fẹ́ ṣí why go to Lagos sí ẹ̀pẹ́ gbogbo àwọn girlfriend àti gbogbo àwọn ọmọ ṣẹ́ gbogbo owó ìtọ́kọ́ kiri lóko gbogbo bàtà yẹn tán mo rí pa mẹ́ a máa bẹ gbogbo èèyàn sí ẹni tó bá tẹ̀ tó wá ṣèkà fún yàn tó tó tún yẹ kó move on ó ti o kò ní jẹ́ kó move on bó ṣe wá padà rí mi pàbàbàrì tó wá padà rí mi bó ṣe padà sí South Africa gbogbo nǹkan tó kù lọ́wọ́ mi mo kàn ṣe jọ́ ni I started my life again I started going to buy mo máa bẹ̀rẹ̀ sí lọ rásídẹ́ntà ọlọ́run bẹ̀rẹ̀ sí tún gbàdúrà mi padà bó ṣe wá rí mi mo wá wò pé ilé mi tí mo wá pé mo rí pé wọ́n yọ mí lẹ́nu bẹ́ẹ̀ mo kàn sọ pé àwọn bíbí wọn máa ba yé ara wọn jẹ́ wọn ò tún jẹ́ kó gbélé fún mi mọ́ bí mo ṣe sáré sọ pé anyhow ìbàjẹ́ half a plot ìbàjẹ́ ní ti pé màá ṣàkọ kó lè jẹ́ létí tèmi mo rọ̀ọ̀sì kọ bẹ̀rẹ̀ three months kí n tó kọ tọ́nà nǹkan nítorí kí MC I mean Zaria àti Bisola gbó tí bọ́sá máa sọ pé ọ̀dẹ̀ ni ó kàn déédéé bẹ̀rẹ̀ pẹ̀lú mi lẹ́yìn tèmi fẹ́ gbà lẹ̀ ó dà lónìí tí mo fẹ́ gbàálẹ̀ tí bí sáré àmì máa sọ fún mi kí ló dé tó fẹ́ gbàálẹ̀ àwọn tá à ń bá wọn sùn two thousand là ń kó fún wọn ìwọ ń kó twenty five thousand fún lọ́jọ́ mẹ́ta mẹ́ta ó ti lọ ṣe ráàkì ìṣú ráàkì sìn ó ti fẹ́ máa gara fún wa sìn ó ti fẹ́ máa ṣe kíríkọ sí wa sìn kò fájà òun ló ń jẹ́ sìn mo ní wèrè ní ẹni mi ìdá lóhùn mo continue fún ara Bísọ́lá ni wọ́n ní kó dojú ìjà kọ mi ó kàn déédéé ah order from above ló wá bẹ̀rẹ̀ pẹ̀lú mi bíbù yìí kò tó wíwọ́ mi bíbù yìí kò tó wíwọ́ mi lẹ́ẹ̀kan náà ó máa sọ fún gbogbo nǹkan ẹni ọkọ òun ti gbà tán ó ti dúpẹ́ ó ti gbá ẹ sígbájú. ìfá àtẹnu ẹni mo kọ́kọ́ gbọ́ àwọn nǹkan kan ó gba gbogbo lẹ mi ì lè sọ fún yàn ìfá àtìgbà yẹn mo sì ń dá òtí pé wà sí ìkọ ló máa ṣe olóhùn elédùnmarè gbọ́. àṣé bó ṣe ń gbá mi tó ń ṣe gbogbo kàyé fún mi wọ́n ń discuss mi láàrin ara wọn tó ń tún kọ́ mi wá síbẹ̀ yẹn Bísọ́lá ó mú mi wá síbẹ̀ ni kí lè máa èmi ní kí máa tọ́jú ọbọ̀ bísílá kí bó sá máa jà mí lólè kí gbogbo wọn máa dà mí láàmú tó bá ṣe é ṣe tó bá ti ní kó bá ti ṣe parí iṣẹ́ wọn kọ́ni kan fọyín pọ́sì yẹn kò kú dànù wọ́n lè sọ pé ó máa ń ṣe pè ní àdúrà ló máa lóun gbàbọ̀ tí inú ẹ̀ ò mọ́ bẹ́ẹ̀ ṣe rárí yẹn inú ẹ̀ ò mọ́ tí inú ẹ̀ ò bá ti mọ́ kò ní rọ́wọ́ wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹ ìyálà já ẹ̀ ìgbà tí inú mi ò mọ́ ń gbà owó tó gbà lọ́mù gbogbo nǹkan tẹ́ gbà lọ́mù lórí burúkú yín ṣé inú mi ò mọ́ lọ́lọ́run fún mi inú Nigeria police ẹjọ́ torí Ọlọ́run bá wa rí sí Wàsíù you need to be query for all this you need to be query for all this he's not build he's not the one that created Nigeria he, and he, do, he, he love nobody ẹ lè mọ oríkẹ́ máa wí pé òkè ẹ ti kọrin ẹ kò lọ he love nobody ìpinnu tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà yẹn kì í ṣe ìpinnu tó da rárá it's a bad person a máa ṣe bí ọ̀rẹ́ sí adé máa ṣìkà fún yín gbogbo ọ̀rẹ́ ló jà lólè tán àtọkùnrin àtobìnrin ló ń jà lólè tó bá jà wọn lólè tán á set wọn sínú game sójà mi ìgbèjà elégùsì o mi ìgbèjà elégùsì o sójà elégùsì ó gba mọ́tò lọ́wọ́ elégùsì àmì ìṣe elégùsì kó mọ́tò bẹ́ẹ̀ kiri kan mọ́tò burú àmì mọ́tò tí ó fẹ́ fi jọba àgbà jókòó fún ṣó gbowó lọ́wọ́ ọ̀rẹ́ ìjàbí gbogbo wọn báyìí ó máa gbowó ni adébálẹ̀ ṣe tán bá tún gbowó lọ́wọ́ á tún máa bá wọn jà what type of life is that wàá gbowó lọ́wọ́ obìnrin wàá ṣèkà fún pàtó ní kò ní dìde mọ́ mẹ́ni obìnrin ló ti ba ayé wọn jẹ́ sọ̀rùn ló kú sáyé ló kú sọ̀rùn. bí sọlá máa sọ́n báyìí pé ìwọ ibi tó ń parí iṣẹ́ ẹ̀dẹ́ wọ́n sọ pé ewédú ló máa tà láti wọ́n lóun ta mọ́tò ẹ gbà mí. gbogbo ẹnikẹ́ni tó bá fi lọ̀kulọ̀ lọ̀ mí lórí social media yìí tẹ́ bá sọ pé mo máa jìyà kú ni ìran yín máa jìyà kú ni àṣeyín ò stop supporting Wasiu kéèyàn wa lẹ́yìn Wasiu kò share for thirty something years kó wá sọ pé kò nílè lílé kọ́ ẹ kò kọjú mọ́ṣẹ́ dáadáa ni Wàsíù dẹ̀ Wàsíù ń fi owó Wàsíù lè ná any amount láti bá tèèyàn jẹ́ Wàsíù ó lè spend any amount to bring people down but you cannot spend any money to lift anybody that affect me or the people is like a taboo ó dàbí pé ó fẹ́ rí everybody nílẹ̀ nítorí pé tí ò bá rí wọn lẹ̀ kò nílè lò wọ́n àwọn girls náà tó ń lò yẹn tí ò bá rí wọn lẹ̀ káyé wọn báyìí kò nílẹ̀ lò wọ́n máa bìlí pé tán bá ti lò tán ẹ̀ wọ́n tiẹ̀ síwájú wà á tún lọ sọ́dọ̀ àwọn better offer a máa gbọ́ pé it's a better offer hmm, tún lò ẹ̀ láti lọ gba ata ẹlòmíì jẹ́ síwájú i'm not an instrument of the devil ẹ jọ má nílá sọ Mr. Kunle àyànlọ́wọ́ ẹ bá wa protect ẹ̀ torí ń gbà yẹn ní Nàìjíríà náà bí mo ṣe pariwo fọ́lọ́pàá títí tí wọ́n dá mi lóhùn with evidence ni o mo ní picture ọlọ́pàá yẹn o ọmọ what are you doing please come come come but by this time ó yẹ kó ti jẹ break ti jẹ dinner now when i'm talking like this anytime i ask you about this you sin i know you always feel bad but don't worry ọlọ́run máa gbẹ̀san lára gbogbo wọn. tolu is any ó yẹ kó ti jẹ dínà ṣe oúnjẹ tó fẹ́ jẹ máa dear, please i know it's very it's homes it's homes anytime i'm crying like a baby people don't understand what we have been through they don't know the pains but give me one phone i want to check the one of my this um, old phone yìí èyí tó bá wà ní títàn mo fẹ́ wá o mọ nọ́mbà o mọ picture Oh mọ picture woman eh! o mọ picture woman come by. do you remember the hmm, i want to ask you do you remember one police officer ó ti kú o remember police officer woman come by. tó wà ní ìṣẹ̀lẹ̀ police station níjọ́ kan báyìí ta lọ sibe. Oh, remember woman eh? yẹn níjọ́ oh mọ police station kan tó wà ní nàìjíríà woman kan báyìí tó wà ní ta máa ń lọ sí ọ́fíìsì ẹ̀ ní ní police station ní nàìjíríà tó wà ní ṣẹ̀rí yẹn mo mọ̀ pé o lè má mọ̀ ibi tó ń jẹ́ ṣẹ̀rí. níbi ọ̀nà ilé wa ní kọ̀tún yẹn tá a bá ti fẹ́ lọ sí tá a bá fẹ́ jáde kúrò ní àdúgbò wa láti gba ọ̀nà lọ́sọ́nà kẹjà police station kan báyìí tá a máa ń ta lọ. Hmm. tó bá rí picture obìnrin yẹn you will remember it what uh, what about the second one mo fẹ́ mú jáde mo máa ń gbàgbé láti mú picture woman jáde although naija police said we should not be exposing them on, on the something. I'm not saying that the woman offended her, but she, she, she's, she, she's, um, DCO of the sherry that time. Meledia. Oh, oh, you call her anything, oh, you're quoting law. Oh you told two weeks nísìn. Oh you told two weeks. Àtọ́jọ́ kéèkì yẹn. Anyway, ṣá. Gbogbo ló máa jẹyàn wọn níṣu. Àwọn àṣẹ pé ó fẹ́ ba ayé ẹnìkan jẹ́. Ó tún ayé èèyàn ṣe ni. Ṣó tún ayé èèyàn ṣe ni. Ṣó tún ayé èèyàn ṣe mo fẹ́ try ọjọ́ kan ọjọ́ kan ló máa jọ kan i will try to bring out this the, the picture mo ti gbé picture obìnrin yẹn jáde rí o in fact ó máa wà lórí Auto Princess Bọ́lá gan ṣé ti eyín dí sí o yẹn mi ò sọ pé ó ṣẹ̀mí báyìí but mo ní pẹ̀lú gbogbo àwọn irú city people yẹn mo pè nígbà tí mo wà Nàìjíríà náà mo pè Aláròyé mo pè èyí tó tún wà lágége yẹn tí mo máa máa lọ sọ́dọ̀ àwọn newspaper káàkiri tí wà tí wà ní kọ́ máa gbé gbogbo nǹkan tí mo bá sọ gbogbo wọn ni mo lọ sọ́dọ̀ wọn tó máa ní kọ́ máa gbé kọ́ máa dà mí lóhùn tó máa máa solate mi káàkiri àti ìṣe ìsànàjálẹ̀ man ilé man tó sọ yẹn sí mr okunowo man ní fẹ́ sọ ẹni pé kó dárúkọ bẹ̀ fún yín ọlọ́pàá nàìjíríà ẹ protect man yẹn ẹ protect man yẹn break record wọ́n ti sọ fún yín pé wọ́n ti orúkọ burúkú náà fi ń pe orúkọ ọlọ́pàá nàìjíríà orúkọ burúkú náà fi ń pe ìjọba nàìjíríà but àwọn tó ń ṣe burúkú nínú system yẹn náà àwọn náà ló ń pè ní orúkọ burúkú expose them let us let us call a spade a spade mi ì lè sọ̀rọ̀ púpọ̀ lẹ́nu ẹ ń pẹ́ ọmọ mi mo fẹ́ try láti mo ṣe bèrè question lọ́wọ́ ọmọ mi lẹ́ẹ̀kan she fẹ́ so bad á pè wọ́n sórí social media a máa ní ó ti ó tún gbogbo iṣẹ́ tí I don't want to talk much bẹ́ẹ̀ ni gbogbo game tó ti fẹ́ máa lọ lórí ọ̀nà ibìkan kọ́ máa máa ṣépè fẹ́ nìkan ṣó ti yé wọ́n ṣépè fún wà wà ọmọ ọmọ liam tó ń ṣépè fún yẹn mi ò sọ pé lẹ́gùsì ló ní àbẹ́lẹ́gùsì kọ́ àbílíàm kọ́ but pé kéwọ́n gbò lọ́wọ́ nínú kùn bet me, mo cross heart mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín owó bad. kan máa ti wà lọ́wọ́ kéwọ́n bó ṣe wà yẹn a lot of things is going on kí ni wọ́n máa ṣe sọ̀rọ̀ ogbe ogbe ìdìbò lè get government many times the government never kill you for it many things has happened and somebody just expose and explain what is going on somebody is working for you you deprive them from their right Oh, fún wọn lọ́wọ́ wọn ìwọ nìkan ló máa ń dá owó yẹn ná àwọn bíbù yẹn ń gbọ́ wọ́n ń tọrọ bára ni I tell you wọ́n ń tọrọ bára ni àwọn ọmọọṣẹ́ màláìkà ni mo fi mọ̀ àti ti Wàsíù yìí ọmọọṣẹ́ màláìkà mo fi mọ̀ àti ti Wàsíù yìí àti ti pàṣọ especially màláìkà tó ń pé mo promote màláìkà lẹ́ẹ̀mejì tẹ́bẹ́rẹ́ lòmí lẹ́yìn wọn báyìí Richard nínú ilé wa ẹ̀mí màláìkà yẹn room and parlour tó ń gbé yẹn wọ́n lè tó fifty nínú yàrá yẹn some of them have no place to, steal, eh, to sleep àwọn pípù yìí torí ẹ̀ tó bá ti dé báyìí tí bá ti dé tó bá ti dé tó nice ló bá dó dé pati wọn wọ́n ní ìlú tó máa fi bá wọn sọ tí bá ti dé bẹ̀ báyìí má yẹ bèrè lọ́wọ́ wọn tó máa pariwo Auto Bola Auto Bola Auto Bola Auto Bola Auto Bola Auto Bola ògiri àlàpà gbogbo àwọn ọ̀tá ẹ̀ ògiri àlàpà kó máa wọ́ọ̀lù wọ́n pa ògiri àlàpà ògiri àlàpà ògiri àlàpà ògiri àlàpà kó máa wọ́ọ̀lù wọ́n pa ògiri àlàpà gbogbo fídíò yẹn náà gbé kúrò ń ta ó ní ìdí Wàsíù gbé síta ni àwọ̀ ìsídẹ̀lẹ̀ o tó fi ń bú mi tó máa fi bú mi bí o ní torí rẹ̀ one? oríire tó ṣe yìí kọ́ ló ń ṣèṣọ fún ẹ very wicked man. ó máa máa fojú ẹ̀ gbolẹ̀ báyìí ni ó ní mọbi tógun ti ń jà ẹ̀ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú group of, of them gbogbo kìíní yẹn gbogbo kọ́ máa introduce àwọn èèyàn síyàn yẹn wọ́n fi ń ṣe kìíní nìyí tí kan náà máa jáde bí wèrè lórí bẹ̀yẹn wọn kò sí nǹkan tó lè ṣe báyìí wà á máa gbọ́ kó introduce ẹ sí babaláwo kó introduce ẹ sí kiri kan mo tiẹ̀ láì nǹkan tí àdùnní ṣe lónìí àdùnní tó wà lamẹ́ríkà àti àdùnní àbí àdùnní talk show i love i i watch little about it it's very good wọ́n máa máa introduce ẹ kéwọ́ ọ̀nà àwọn olóhùn ní bàbá wọn òun wọ́n máa ṣe we dey be hating on you all this with their group like this why we dey put Nigeria in bondage a máa sọ pé Yorùbá nìkan wọ́n fi Yorùbá sínú bondage ni pẹ̀lú gbogbo ìwà burúkú àkéwọ̀n náà máa ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ọlọ́pàá òmùrí a máa òun ní criminal a máa pa àwọn èèyàn ní criminal òun lẹ́lẹ́wọ̀n tó ń gbégboro a máa pa àwọn èèyàn lẹ́lẹ́wọ̀n ẹ jọ o ẹ bá mo láti point láti support máa yẹn ni make gbogbo ohun tí máa yẹn sọ from A to Z correct gbà bẹ́ẹ̀ kò sírọ́ ọ̀rọ̀ pọ̀ nínú máa yẹn òun náà ṣe fọ́ fóònù ẹ̀ ni wọ́n ṣe fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ni wọ́n ṣe attack ẹ̀ shut up o gbúdọ̀ shut up o gbúdọ̀ what for ṣé ṣé tá a bá ṣe máa máa live ayé wa lọ nìyẹn tí àwọn kan máa máa intimidate àwọn èèyàn tó ń ṣe burú àwọn èèyàn tó ń ṣe burúkú á máa intimidate àwọn innocent people tí o bá yẹ pé máa yẹn lọ sí lóyìnbó tó lọ ṣiṣẹ́ for six years tí o bímọ tí ò níyàwó ọ̀nì tó parí iṣẹ́ tó ṣe wá sí nàìjíríà ló ṣe wá sẹ́túdà ìyàwó tó tún ní kó wá bá ọmọ ẹ̀ ìyá Wàsíù Àyìndé ó tún bá obìnrin yẹn ó bá lọ́wọ́ ẹ̀ ó bá sùn ó bá gbó tiẹ̀ jẹ́ ni a máa bẹ̀yàn sí bẹ́ẹ̀ ni ẹ ṣe pé àkàìmọye ogun tóun jà nǹkan tí wá sí ìmọ̀ máa bẹ́ẹ̀ sí ni ó lè nìkan gba létí ó lè nìkan nà bí ẹni máa pa ó lè nìkan máa fún lówó ó lè nìkan ṣe báyìí fún kí ni wá sí ìgbàṣọ lára wọn fún wọn ni wọn ń gbaṣọ wọn gbogbaṣọ wọn wọn máa gbà nígbà tó tó bá ti sweat sí wọn kò lọ bì kan kí ló ń gbaṣọ wọn fún níjọ́ kan bó ṣe sọ pé kó bó ṣe ní kán lọ ẹnìkan lára àwọn ìyá bó ṣe ní kán lọ sọ́sibítù yẹn ó lọ gba gbogbo ẹ̀jẹ̀ wọn tán fi ń wẹ̀ wọ́n máa lọ gba ẹ̀jẹ̀ tó bá ìwọ tó bá ti lọ ń gbẹ́jẹ̀ fún ọ tó sọ pé kó lọ máa ta two five wọ́n fẹ̀jẹ̀ wẹ o wọ́n fẹ̀jẹ̀ àwọn èèyàn wẹ o be careful gbogbo àwọn nǹkan burúkú tó ń ṣe yìí ni wàsí ò fẹ́ kó àṣírí àwọn èèyàn kọ̀ọ̀kan tú kò ṣe ọ̀rọ̀ ẹ̀ tó sọ pé ẹ òun ni ọ̀rọ̀ bí tó sọ nípa hey hey hey Jimoh kí lorúkọ má nìyí o má yẹn máa mọ̀ kí Nàìjíríà police àti Ogun state commissioner of police àti gbogbo ẹ̀yin ẹ bá wa wádìí ẹni yẹn ẹ bọ́ sí wọn kẹfí má fòkó mi dáná ọjọ́ kan la máa ń kọ́ gbogbo èèyàn máa ó kó gbogbo wàhálà sórí Facebook báyìí a máa sọ pé gbogbo èèyàn a máa ní kó máa support ẹ̀ gbogbo èèyàn máa support ẹ̀ ó bà gbogbo orí Facebook jẹ́ bó ṣe bà orí gbogbo Nàìjíríà jẹ́ ó dìdí gbé ọwọ́ ẹ sábọ̀dù àti Àbíkẹ́ sókè báyìí máa yẹn ni pé go and be representing on the diaspora ah, ah, to do what to do what táwọn èèyàn bá ti ń ṣe nǹkan burúkú tó bá ti fẹ́ sọ̀rọ̀ ohun kán paná ojú wọn á dẹ̀ máa pretend bíi pé òun ò ṣe nǹkan kan kò mọ nǹkan kan pa ẹ̀. ó kó gbogbo àwọn pípù yẹn mọ́ra ń gbà yẹn ni ó gbé wọn lọ sí nàìjíríà nígbà tó dẹ̀ gbé wọn lọ nàìjíríà mọ́ ẹ̀ bí ẹ máa gbọ́ mi ò sọ pé mo ń gbèjà president but mo tún ń gbèjà wọn bó ṣe gbé wọn lọ nàìjíríà nìyẹn bó ṣe máa mú gbogbo ńgbà tí ẹ sábọ̀ náà tó ń bú tó ń bú president yẹn gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ tó jẹ́ ẹbẹ̀ ọmọ burúkú yẹn ni wọ́n wà lọ́dọ̀ ẹ sábọ̀ ni wọ́n ń pèsè wọ́n dẹ̀ bu aṣáájú òun dẹ̀ ló ń ṣe dáadáa fún ẹ òun dẹ̀ níjọba fẹ́ sọ̀kan mọ́mọ́ ni ẹ òun ló jẹ́ kí wọ́n pọ̀ òun kọ́ òun kọ́ wọ́n kàn bà orúkọ wọn jẹ́ ni gbà wá rí pé wọ́n wá fẹ́ dúró dédé lórí ìjọba wọn o wọ́n fẹ́ street o wọ́n máa fẹ́ jojú jojú àwọn ìka níjọba yẹn ó bá bẹ̀rẹ̀ sí ẹ ọ̀gá mi olórí wa Tinubu àwọn ará ìlú ń kígbe ó fẹ́ create problem káwọn ọmọ jáde wọ́n tún lọ àtáàkì wọ́n tún lọ àtáàkì what type of nonsense is that mo wo mo wo eh, eh, ẹnìkan wọ́n lẹ́nu yẹn bóyá wọ́n ló ti ṣaláìsí àbí mi lè sọ bóyá ó ló wà láyé tó ń ṣépè fún barista tó ní màmá Wàsíù Àyìndé ló bá àwọn sọ̀rọ̀ nílùú òyìnbó àmì nígbà táwọn dé mẹ́ka ń gbà yẹn pò ló sọ fóun pé eh, barista ń kọ́ ó gbé orúkọ òun lọ síbi kan ó di orúkọ mọ́lẹ̀ bí kan mo fẹ́ analyze ẹ̀ but kò tí ì tọ́jú ọ̀rọ̀ ẹni bá tún ti ní fídíò yẹn torí bí tí mo fi sí mi ò rí mo ti download ẹ̀ but mi ò tí ì rí mo fẹ́ analyze ẹ̀ ni wọ́n ti àtàkì máa yẹn náà wọ́n ti lọ fọ́ fóònù wọ́n ti ba yé wọ́n ti fẹ́ ba yé ẹ̀jẹ̀ kò lè jáde mú ẹni yẹn ń sunkún àgbàlagbà a máa máa dẹ́rù bàyọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà a tí wọ́n bá jẹ́ president gan ìwọ̀nba ló máa mọ ṣé nǹkan tó máa jẹ tolúwa ni mí. Hmm? No, tell me, you want to put it there? Okay. No, no, no. That one is too small. The other one is okay. I'll be done now. For a minute, you can be doing whatever you are doing, okay? lórí social media yìí wọ́n máa mú gbogbo àkáǹtì wọ́n máa flag ẹ̀ tó bá ti báyọ̀ jà bá máa mẹ́ni in tó fi ń bá màá yẹn tó fi ń bá pò ní pé kò fẹ́ kẹ́nìbọ̀dì fún lówó kò fẹ́ kẹ́nìbọ̀dì ṣàánú fún kò fẹ́ kó ní mọ́tò wá bí pé ó bìí pé àwọn kò wọn ò qualify fún oore tí n bá sọ pé kó fún mi lówó níbi báyìí a máa sọ ni mo wọ dìsáínà ó máa gbé wọn jáde ní anikọ́bẹ̀ sí sọ sọkúsọ ni níwàyí owó tí wà sí ìná owó lówó ni ẹsẹ̀lẹ́sẹ̀ ni gba nǹkan oníkan bàtà àwọn ọmọlọ́mọ gbogbo àwọn ọmọ tó ń sanwó yẹn tó ń ṣe tó ń kọrin hip hop àti tó ń kọ fújì gbogbo ọ̀nà gbọ́dọ̀ máa pé owó méjì wọ́n gbọ́dọ̀ máa sanwó fún kí ló dé kí ló dé owó àwọn nàìjíríà gọọmẹ̀ntì gan wọn kò san tax kò san anything ó dẹ̀ halẹ̀ mọ́jọba let me be going for now mo kàn sọ little men ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀. bó ṣe náà mo ní kọ ọmọ ọmọ ọmọ búkì yẹn ọmọ búkì ọmọ kékeré tó gbé lọ́dọ̀ mi tó yẹ pé ọmọ yẹn lọ́wọ́ ọmọ ju ẹ̀ ni tọmọ yẹn bẹ̀rẹ̀ sí ọmọ yẹn máa ń bú mi lórí social media bí lára ikú tó bú mi mo screenshot ẹ̀ ní bá gbé síbi àwọn èèyàn máa tún follow page mo kàn wó ni pé mo fi ẹ̀lẹ̀ fọlọ́run òun ló máa ní kọ́ lọ máa bú ẹ ẹ you are not good only your daughter that is good ẹni tí mo sanwó school ẹ nìyẹn ẹ ní ṣoríire ẹ̀yin olórí burúkú tó ń sanwó fún láti máa sọ pé ẹni tó bá ti dáadáa fún yín ẹ máa ní kíní ẹni nǹkan tá a bá dẹ̀ sí apá pa ṣe ṣó ti yẹyin gbogbo ẹ̀yin tẹ́ bá ti kọ́pì nǹkan tó bá sọ pa ṣe rí a ní takú síbẹ̀ a máa tẹ̀síwájú ẹni bá ní ká má tẹ̀síwájú ni Ọlọ́run máa jẹ́ kó ṣàìsí ẹni bá sọ pé kó má dáa fún mi ọlọ́run máa jẹ́ kẹ́dà bẹ́ẹ̀ ṣàìsí bẹ́ẹ̀ ni àdàbí tó wáyé pé mo parọ́ mọ́ wà sí o àdàbí mo fẹ́ sọ sórí bàbá òdo níjọ́ yẹn lẹ́yìn ìgbà tí mo ti polówó tí mo ti ṣe tí mo ti promote màláìkà báyìí lákọ̀ọ́kọ́ yẹn mo kò rí pé bàbá òdo ń sìn wọ́n ti kidnap ẹ̀ ǹjẹ́ bóde náà náà ti kidnap ẹ̀ ẹ jẹ́ ìsọ sórí nǹkan tó ṣe fún bàbá òdo bàbá òdo yẹn ìsọ̀mọ̀ òkìtì pupa ìlú tuntun ìlú tuntun ni bàbá Ondo ti wá ìlú tuntun ṣe rí bàbá Ondo mo máa ń send bàbá Ondo ó ní ó ní ó mọ ó máa ń ra mọ́tò gan àwọn Toyota Ayas yẹn ó máa ń rà ó nìkan ni ẹni tó ta mọ́tò nílùú tuntun gbà yẹn tó máa ń ta ilos Toyota ilos Toyota Ayas àwọn ọmọ bọmbà àwọn mọ́tò wọ̀nyẹn Toyota Toyota kiri yẹn ṣá so nígbà yẹn mi ò tètè mọ̀ mo kàn rí pé sọ́dílẹ̀ máa yẹn kàn yàwó ó kàn yàwó rè mọ́ mi lọ́wọ́ ni ó ti kún sìn lẹ́yìn tí mo polo tí mo ó ti bá mi mo ti ń ta mọ́tò fún kó pé mo promote olórin o but lẹ́yìn tí mo promote olórin tán báyìí máa yẹn kàn yàwó rè mọ́ mi lọ́wọ́ ni nígbà tí mo polo tí mo promote olórin tán báyìí ó kàn yàwó rè mọ́ mi lọ́wọ́ ni mọ́tò méjì kan mo mo send mọ́tò sí tí bá ti send mọ́tò tó bá ti gba ìwé tí bá ti ra mọ́tò yẹn tó bá ti rí ìwé ẹ̀ á credit mi ní half of the money àbí kó credit mi ní percent ó máa credit mi ní half of, half of the money sí owó yẹn tí mọ́tò yẹn bá ti land tàbí tó ti gba bill of landing tó ti track mọ́tò yẹn pé ó máa dé jọjọ́ báyìí báyìí ó máa fún mi ní ó tún lè fún mi sí ṣó ti yẹ yín tó ti gba bill of landing ó lè sanwó tán mo wá rí pé ní mo wá sẹ́ni ìjọ yẹn mọ́tò yẹn kẹ̀dẹ̀ rèé ń gbà yẹn máa ń tà ní two two point something million ó máa bá mi a tàbí two point two two point one fifty ó lè bá two million dé nàìjíríà gbà yẹn tówó tí wọ́n. mo kàn rí pé méjì tí ó kọ́kọ́ wọlé kọ̀ńténà méjì ó dẹ̀ pé ṣé twenty twenty feet ni mo ṣe méjì wọ́n máa gbé kan àbí forty forty feet mọ́tò tó ṣàwọlé ń gbà yẹn ó ṣàsan owó yẹn bó ṣe kú gbogbo èrè tí máa jẹ lórí ẹ̀ ó lè má ju bíi tá a bá san owó tá a dáṣà àwọn èèyàn tó lè má ju bíi three hundred For that three hundred dollar ń gbà yẹn three hundred thousand ń gbà yẹn ó lé ní two thousand plus dollar so two thousand plus dollar lórí mọ́tò kílẹ̀ ṣe yẹn nìkan ló máa wọlé ṣe ti understand so two thousand dollar yẹn lórí container méjì tó wọlé yẹn mo kàn rí pé bàbá yẹn sọ owó owó yẹn wá kù eight hundred and something yàtọ̀ sí àwọn deep freezer tuntun tí mo kó sínú mọ́tò tí mo kó sínú kọ̀ńténà yẹn kì í ṣe àlòkù tuntun tí mo rà ní Dubai tí mo ṣáà store sílẹ̀ pé àwọn mọ́tò yẹn mi ò ń kẹ́rù síbẹ̀ mo kàn máa ń ra àwọn deep freezer àwọn kankan bẹ́ẹ̀ yẹn just to store in the kí n kó sínú mọ́tò yẹn okay o. Okay bàbá yẹn wá sọ pé ok tóun bá ti gba bílọ̀ láńdí ó gbà tó wọ lóun máa san owó ni mọ́tò bá délé aṣẹ́ àmúṣà ń pè kó dáhùn àṣẹ wọn ti sọ fún pé mọ́tò yẹn o mọ́tò mi tó dé yẹn o wàsíù wọn máa fún wàsíù àtàwọn kò wá tiẹ̀ gbàyẹ kò tí ì dé kò ọ̀rọ̀ wa ò tí ì dé kò jọ́sì ìjẹ̀bú nìkan nígbà yẹn kò tí ì dé kò kò tí ì lọ́dọ̀ àwọn MC ẹ understand ọ̀rọ̀ yẹn ò tí ì dé ọ̀dọ̀ tèkó ìjẹ̀bú nìkan ni wọ́n náà máa gba eight hundred and something bàbá yẹn mo wá rí i pé owó mi kù eight hundred and something nínú ẹ̀ èrè tí máa jẹ gángan èrè yẹn kò ju bóyá two fifty to three hundred lọ ó kó eight hundred dání and fifty apart from ẹrù tó wà nínú mọ́tò ẹrù yẹn ṣe máa negotiate níye tí mo fẹ́ ta àwọn freezers yẹn ó kàn yarí mọ́ mi ló bá bẹ̀rẹ̀ sí í ṣépè èpè ńláńláńláńlá bí ìpèsè àṣẹ ni mo ṣe nǹkan kan fún ẹ kíní kan ó ṣàfihàn kankan kẹ́wọ́ kí ni mo ṣe bàbá kíní kan kìnì kan àṣẹ wọ́n ti sọ fún ni bó ṣe ní kó ṣe fún mi nìyẹn bó ṣe yarí mọ́ mi lọ́wọ́ kò san owó yẹn ọjọ́ tí business yẹn stop nìyẹn owó yẹn títí di òní kò san àṣẹ wọ́n pèrè fún eight hundred thousand kò pẹ́ náà mo kàn rí pé wọ́n yan èèyàn láti bẹ̀rẹ̀ ni tán ni kó lọ máa ra mọ́tò yẹn direct láti Ìjẹ̀bú láti tó wá sí Dubai ṣe ti understand nígbà tẹ́ni ẹ tún sọ pé òun bọ̀ ní Dubai mo ní kò sí problem kò sí nǹkan kan títí bí mo ṣe ń sọ yìí kò pẹ́ kò jìnnà bàbá yẹn lòun ò lè lọ sí Belgium àbí Holland wípé ọmọ wọn o àkọ́ lára àwọn ọmọkùnrin ẹ̀ kó wá máa lọ sí Holland àti Belgium ó wá ń tẹ̀lé lára àwọn pípù yẹn lọ bọ̀bọ́ kùnbáyì tó ń pè ní Sunday ló ń tẹ̀lé lọ ń gbà yẹn àti àwọn tó ṣà máa ń lọ wọ́n máa jọjọ lọ sódà torí pé bọ̀bọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lọ sílùú òyìnbó ni kò tí lè mọ ọwọ́ mọ́tò so wọ́n lè máa kọ wọ́n lè máa sọ fún bó ṣe máa ṣe mo ṣe kò mà pẹ́ kò mà jìnnà o láti ìjẹ̀bóde mo ṣe kidnap bàbá yẹn nìyẹn bàbá yẹn wọ́n wá kidnap bàbá Ondo kó tó di pé wọ́n kidnap bàbá Ondo ẹ máa gbọ́ o nígbà tó ti gbowó lọ́wọ́ mi yẹn o wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń gbé oríṣiríṣi wàhálà sí bàbá Ondo lọ́rùn nìyẹn o ẹ lọ bèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi nígbà tí bàbá Ondo ti lè tó ti lè gbowó lọ́wọ́ mi nígbà tó ti kọ àwọn ló máa kọ́ ẹgbẹ́ kó ṣe nǹkan burúkú tó bá ṣe thank God pé wọn ò kọ́ mi rí láti ṣe nǹkan burúkú mi ò dẹ̀ lè ṣe kọ́kọ́ mi kan mi ní ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ń disturb bàbá yẹn nìyẹn lójoojúmọ́ wọ́n máa gbé sínú new news bó kọ́kọ́ ti rí ní news Ondo state kan báyà àti Èkìtìpa pé bàbá yẹn kọ́ o ó rí àìsí kí àwọn èèyàn mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀bù ẹ̀ sínú ilé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi fún bàbá yẹn wọ́n kọ́kọ́ fún ní wọ́n wá kidnap bàbá wọ́n kidnap bàbá yẹn ibi kan ni wọ́n kidnap bàbá lọ bàtán náà máa rí ọmọ tó ní bàbá ní àṣírí máa tú ṣe ni bàbá lọ rí ọmọ ọmọ bàbá yẹn gọgọgọgọ tí bàbá ń rán pé kó lọ máa ra mọ́tò wá ní Belgium kó máa tẹ̀lé àwọn èèyàn láti jẹ̀bú òde lọ sí Holland láti lọ ra mọ́tò ṣó ti ẹyin mo ṣe ní bí bàbá ṣe sọ nìyẹn pé òun rí ọmọ òun nínú àwọn tó wá kidnap òun wọ́n ṣe mistake níjọ́ tí wọ́n bó ṣe lóun rí wọn kò sọ fún pòun rí pọ̀tùpà tó jáde wọ́n sọ fún bọ̀tíbi tó ti gbé bàbá yẹn lọ láti gbà tí bàbá yẹn ti jáde báyìí bíi pé bóyá wọ́n fún lóògùn jẹ lọ́hùn-ún o tó ṣáà máa pa àbí kankan láti gbà yẹn bí bàbá yẹn bàbá yẹn kàn ó sọ ó wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún bàbá pé bàbá ń kọ́ ẹ bóyá ṣe ló ṣe kiri kan bàbá ń kọ́ kó jẹ́wọ́ iṣẹ́ wọ bàbá ò mọ́ wọ́n bẹ̀rẹ̀ ṣáàṣì wọ́n máa bẹ̀rẹ̀ sí báyìí bàbá jẹ́ o bàbá máa ti kú o wọ́n máa gba owó yẹn eight hundred thousand màná gbà lórí kọ̀ńténà lórí mọ́tò ní tíìpù méjì mọ́tò tó wà nínú mọ́tò nínú kiri yẹn kò ju mọ́tò mẹ́rin lọ mo dẹ̀ máa jẹ nínú gbogbo ẹ̀ mo máa jẹ bóyá bíi two thousand dollar lẹ́yìn tí bá san gbogbo owó tán kò lè pé two thousand dollar gan but let's say two thousand dollar àti owó mi o àtèrè àtọ́jú owó mo ṣe máa gbà lọ́wọ́ mi nìyẹn mo ṣe máa gbà lọ́wọ́ mi nìyẹn kíkẹ́ wọn wá sọ fún mi pé òun ò mọ̀ ń pa ẹ̀ wọ́n máa bẹ̀ sí pariwo mọ́ mi bí wọ́n ṣe ní kí wọ́n pariwo mọ́ mi ní bó ṣe ní kẹ́sí sábàdù pariwo mọ́ mi lọ́jọ́ tí mo kọ́kọ́ gbé ọ̀rọ̀ àjálẹ̀ kò ṣàjálẹ̀ wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ní kí wọ́n máa pariwo mọ́ mi torí wọ́n bìlì pé tó bá ti pariwo mọ́ mi màá sáré wọlé màá máa mi ò ní sọ̀rọ̀ wọn ò dẹ̀ mọ̀ pé mi ò kì í ṣe ológbò mi tó sùn bí ọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí mi ò kì í ṣọ̀lẹ́ ọgbọ́n inú mi pé gbà àti pé gentility of a car i mean of a tiger kò mí pé the tiger is a coward k1 you need to be query bẹ́ẹ̀ ni ẹ jẹ́ bá wa bá má nílẹ̀ mú kàn fún ní story díẹ̀ ni torí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ìlẹ́nu gbà lọ́wọ́ ẹ̀ gan ìlẹ́nu wọn ṣe kíní kan yálà yá yín iṣẹ́ yìí náà máa sọ pé àwọn nígbà kan ẹ̀wọ̀n gbowó lọ́wọ́ ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù ní kíákíá lòun dẹ̀ sọ́nbẹ̀ tó bọ́ ó mọ̀ wọn píìkì píkà nìna òun píkà nìna òun gbogbo nǹkan tá a bá la ṣe ní nàìjíríà ń sìn tá a láti ṣe rí òun wọn fi system láti máa ṣe fẹ́ sábọ́ọ̀dù nítorí pé kí ni ó bá wọn bu àṣírí àjálẹ̀ ńgbà yẹn nígbà táwa ń sọ̀rọ̀ ó bá wọn bu àṣírí àjálẹ̀ crime things so let us say no to bad things let's say no let let us say no to bad thing àwọn kan dẹ̀ tún wà lórí social media yìí tí wọ́n máa pretend lọ́wọ́lọ́wọ́ bíi pé wọ́n ń support àwọn èèyàn kan wọ́n èdè sẹ́ni ẹ̀ meanwhile wọ́n ń plan wọ́n dẹ̀ ń support ẹni yẹn lábẹ́lẹ̀ wọ́n dẹ̀ máa ṣe bíi pé wọ́n ń bú ẹni yẹn àwọn ò sí nínú àwọn alábòsí o so wà sí ẹ̀ǹdẹ́ nítorí query ó gbógun tìjọba wọn ò pa ẹni tó dẹ̀ gbógun tì yẹn dẹ̀ sọ̀rọ̀ jáde kí ló dé tó wá ní kọ́ lọ pa o ẹ yo attempted murder àná fẹ́ ṣe fún màá yẹn wà sí ẹ̀ǹdẹ́ should be hold responsible for that ìkọ́sọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló sọ kò sọ̀rọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ni kí máa yẹn náà kẹ̀dẹ̀dẹ̀ ẹ tún wò ní interview dáadáa kan fún yín ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa gbohùn lẹ́nu ẹ̀ kẹ́ kó sọ bí tí wọ́n gbé lọ́yẹn ní ọ̀nà Ògùn state kẹ́ ẹ mú ẹni náà kẹ́ ẹ lọ gbógun tì wọ́n bẹ́ẹ̀ ni o let us say no to terrorism bad people in our society and reform àbí kí ni wọ́n náà ṣe wọ́n náà fẹ́ tún Nàìjíríà ṣe wọ́n fẹ́ tutù àbí wọ́n ṣe máa tutù lélẹ́yìn ẹni tí wọ́n bá ti ní kó má rí tutù ẹ tó bá ti ní kó bá ṣe é ṣe ẹ ṣe náà ẹni náà mọṣẹ́ kí wọ́n máa lè rí orílẹ̀-èdè náà ṣe ní dáadáa bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run ẹ ṣé o à ń lọ báyìí ẹni bá ní ká má dènà àdédé bá o ẹni bá gbógun tì lórí ètí sọ lónìí àbí tó bá gbógun tọmọ mi ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi fi ṣòfò dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ẹ má gbàgbé o ó ti more than two weeks tọmọ mi ti ń kọ́ nínú ilé yìí o oúnjẹ tí mo dẹ̀ sọ pé wọ́n gbé wá o ọwọ́ wọn àwọn tí mo notice, ó ti yẹ yín mẹ́yẹn ní orílẹ̀-èdè yìí tí wọ́n nawọ́ láti nàìjíríà mo ti dárúkọ mo sọ pé Lizzy Anjorin wà nù wọn bẹ́ẹ̀ ni mo sọ ó dá mi lójú gbangba kedere ni o Wàsíù Àyìndé ó wà nínú wọn àwọn kéèkì yẹn sì wà ń bí o tí ó jẹ́ pé yín ogún ọdún gbóná mo dẹ̀ ń sọ pé nǹkan kò gbúdọ̀ ṣọmọ mi yìí tá a jẹ tẹ̀tẹ̀ wọn kì í jẹ dágunró bẹ̀ dágunró ò ṣe jẹ ó ti yẹn ọmọ ọlọ́run lọmọdé yìí kò sóúnjẹ olóró kan tí a lè dàkọ́ tó máa ṣe rere mi ò gbà lọ́wọ́ èṣù mi ìdẹ̀ mi ìdẹ̀ jẹ mi ìbá yín mi ìdẹ̀ fún assistance lọ́dọ̀ ẹ̀yin ìka mi ò dẹ̀ mọ̀ tí mo ṣe fún tẹni kan fàyè wọ̀n mi ẹni tó bá tún tó lórí ẹ̀ tó sọ pé ó máa fi ayé wọ̀n mí èké ayé burúkú wọ̀n mi àbáyé máa fa ayé burúkú wọ̀n mọ́ mi adébùkọ́lá ẹ̀ ọlọ́run máa bá mi fọ̀nà ọ̀run wọ̀nyí ní wéréwéré ìyẹn bó ṣe jẹ́ o i say no to bad thing tí wà sí òṣè láwùjọ ẹ bá máa sọ pé mo sọ̀sọ́ kò ó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ kò tó ayé tèmi ṣe sáyé wàsíù bá bàjẹ́ kò sí tó fi ń ṣèyàn ẹni tó bá dẹ̀ support wàsíù fún nǹkan burúkú tó ń ṣe yẹn ayé ẹ̀gọ́ ò ní dáa ayé ò ní jẹ́ ò jẹ́rè o tún ní jèrè òun gbogbo nǹkan burúkú tó ṣẹlẹ̀ tó wà nínú ayé lọ́lọ́mọ máa jẹ́ kó jálù ẹ̀ ẹni tó bá sọ pé nǹkan tó ń ṣe fọ́ọ̀mù yẹn ó dáa ó kàgbákò gbogbo èrú owó tẹ fi èrú tẹ ń kó jọ láti máa sọ̀pọ́tì ibù yẹn ọlọ́run máa túká mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ ẹni tó bá ti fún lágbára ẹ gbà lọ́wọ́ ẹ o ẹ gbà lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ ẹni tó bá ti ṣe dáadáa tó sọ̀pọ́tì wàsíù ni wàsíù ń bájà á máa bá yín jà secretly á dẹ̀ máa ṣe bí ipò òǹjọ́ rẹ̀ yín